Hello, Jesus. Thank you, Father, for this morning. Lord, we worship you. Lord, I keep on thanking you for making me a woman. I'm not a man, Lord. Thank you, Father, for this moment to worship you, Lord. Ọba tó ń ṣeun tẹ́nìkan orúkọ rẹ ti níyìn tó ọlọ́run tó ń yóhun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ ti níyìn tó ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ ti níyìn tó ọlọ́run tó ń ṣohun tẹ́nìbọ̀dì ò lè ṣe orúkọ rẹ ti níyìn tó Jehovah you are the most high Jehovah you are the most high Lord. King of kings, you are the most high. Lord of lords, you are the most high God. You are, you are, you are the most high God, King of kings, you are the most high. Lord of lords, you are the most high God. I have a telephone, I, I, I have a mobile phone, I have. I have a digital, I have. I have a wireless, I have. Oh, yeah, waiting you go do. I will telephone to Jesus, I will telephone. I will telephone to my God, I will telephone. Waiting you go say hello, Elédùmarè. How are you? Ẹ̀yin ogun ọ̀run. <clears throat> What you can do for me this morning is for you to share this show. Don't hold me, please share. When you are coming to this platform, share, share this show. Thank you, Father, for this morning. We worship you, Lord, because we're God. Nobody like you. There's nobody like you. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, ọba tó jọba lọ ẹ ṣé, ọba tó fọba jẹ ẹ ṣé, ọba lẹ́ni ẹ ṣé ọba títí ayérayé ẹ ṣé àwímáyẹ̀wọ̀n ẹ ṣé asọ̀rọ̀mátàsí ẹ ṣé òbújàkẹ́rọ̀bù oníjà ẹ ṣé ajàmájẹ̀bi ẹ ṣé olówó orí wa ẹ ṣé bàbá wa ẹ ṣé ọ̀gá wa ẹ ṣé ogun àtagbára wa ẹ ṣé olówó orí wa ẹ ṣé nobody like you thank you father for this wonderful morning i say thank you over my children over my followers over my well wishes over our nation all over the world we say thank you for the wicked ones. We say thank you for the good ones. We say thank you for your power. We say thank you for your glory. We say thank you for your strength. We say thank you for you supporting us. We say thank you for provision. We say thank you for yesterday. We say thank you for this present. We say thank you for days to come. We say thank you. Daddy, we appreciate you. Be thou exalted, be glorified forever. In the mighty name of Jesus, Lord, we say thank you. Father, forgive us this morning. Have mercy upon us. Fill us with your presence. In the name of Jesus, the Bible says, in the presence of the Lord, there is a fullness of joy. Daddy, let that be your present in our life this morning, in our career this morning, in whatever we do, in the name of Jesus Christ. <laughs> Take total control in the name of Jesus. Arrow of the enemy, we come against you. We command you to depart away from us No weapon fashioned against us shall prosper. We will not die young, but live to the glory of God. You sickness, we command you to depart away from our life. In the name of Jesus Christ, you enemy within, we command you to leave us alone now. In the name of Jesus Christ, thank you, Father, this morning. We worship you, Lord, because you are God. Whatever we burn, burn them. Whatever we lose, lose them. In the name of Jesus, every gathering of the enemy against our life, Father, destroy the garden now. In the name of Jesus, we're about to preach your word. Speak through my mouth, direct my tongue, speak to people. In the name of Jesus, I will not be cast out, I will not be left out, I shall be blessed as well, together with my children, together with my well wishes, in the mighty name of Jesus Christ. Lord, send your word to heal our diseases, to solve our problems, in the name of Jesus. Put smile on people's face, put smile on my face, put smile on people's face, let heaven open and pour your blessing upon us in the name of Jesus Christ. Let there be joy. Let there be peace. Let your word today bring solution to many problems. In the name of Jesus, I will not be burned. When people are set free from their coven, from their trouble, from their bondages, in the name of Jesus. But I will be blessed as well. My children will be blessed morally, spiritually, financially, academically, in the name of Jesus. pour your blessing upon us in the name of Jesus Christ. For those who, those of you in bondage once again, I speak to your life. You shall be set free. The Lord will set free, set you free. You'll be honored in the name of Jesus Christ. I pray, Lord, for good people of our nation. Father, Lord, bless them continuously in the name of Jesus Christ. I want to be blessed as well. Those who are blocking my blessing, Father, destroy them. Any man or woman blocking my progress, blocking my goodness, blocking my joy. Father, destroy them. Those people that God wants to honor through my mouth, through my platform, those who want to be bringing them down, I pray, Lord, that their life shall be frustrated. Those who are frustrating my effort over my people, over my platform, your life will be frustrated. Lord, we disgrace you. Almighty God, we expose you. Whatever evil you have wished me and my children shall be your portion in the name of Jesus Christ. No evil shall befall me. No evil shall befall my children and my people in the name of Jesus Christ. Those who bless me, you shall be blessed. But those who are trying to curse me, who are trying to block me, the Lord will curse you. It will slay you. It will hinder you as well. In the name of Jesus, but me, together with my well wishes, together with my children, we shall not be blocked, we shall not be hindered. In the name of Jesus Christ, my God and my Savior, I pray, Lord, for strength continuously. Father, strengthen me, strengthen my children, strengthen my people, strengthen my platform. In the name of Jesus Christ, I pray, Lord, for authority. Father, Lord, let your authority be in my mouth. Whatever I preach today is your word. I'm going to read and I'm going to, to preach. Father, any man or woman that may want to fight me because of what I'm about to preach today, does God, please fight them. Father, fight my battle, fight for my children, fight for me, O Lord, in the name of Jesus Christ. Those who are disturbing my child, my daughter, I pray, Lord, that you disturb them, disturb their children as well. Any man or woman disturbing me, disturbing my child, oh Lord, disturb them and disturb their children as well. In the name of Jesus Christ, my Father and my Savior, Heavenly Lord, Father, fight for me. Set us free totally. Bless us financially. Bless us materially. Bless us spiritually. In the name of Jesus Christ. Thank you, Father, for this morning. We worship you, Lord. For those people that they are disturbing your business now. That some power and the authority want to destroy your business. Those who gather together to destroy your business, to destroy your goods, the law will raise his standard against them. It will demolish them. It will destroy them. In the name of Jesus Christ, your business, your glory shall not be destroyed. In the name of Jesus Christ, the Lord shall set you free. In the name of Jesus Christ, It shall be well with you. In the name of Jesus Christ, the Lord has made you the head. You will never, never be the tail. In the name of Jesus Christ, every hands of darkness that wanted to set you back, the Lord will, the Lord will cause them. They wither the owner of those ends, if they refuse to, to, to stop, the law will crush them. In the name of Jesus Christ, I pray for restoration, for the power of restoration. As from today, the power shall raise your glory. It shall raise your hope. Your hope will come back to life. That hope that has been shattered, the law will bring them back to life. Revival, I call on you right now. Start walking in our life, in our finance, in our business, in our devil, in our bones, in the name of Jesus, in our brain, in our heart, in the name of Jesus, you will not lose hope. Your hope will not lose in the name of Jesus. You shall not be put to shame. Those who are working for you to be put to shame, that you have telling your secret, that they know much about your business and them about your life. For this, they are using it against you. Those people that are using that your secret against you, the Lord will sack them. The Lord will put them to shame. But the Lord will give you new secret. It will give you new hope. It will give you new door. In the name of Jesus, you will never be put to shame. So shall it be. Thank you, Father, for this morning. We worship you, Lord, because you are God. As I'm pray, going to be praying, I'm preaching, Lord, teach me, O Lord, so. O Lord, direct my tongue, O Lord, in the name of Jesus Christ. Put your sweetness into my mouth in the name of Jesus Christ. For those who are in pain, this word shall be a word of a word of peace to them. They shall be self free. The Lord shall honor them. Those who are in lack, this shall provide for them. It will open their eyes to the secret that will make them be rich in the name of Jesus Christ. You will not be poor in the name of Jesus Christ. The anointing of freedom, of flourishness will fall upon me and you in the name of Jesus Christ. Almighty God that know all doors, that open all doors, that open the day's door, shall open doors for us in the name of Jesus Christ. Our miracle shall locate us. We shall see miracle in the name of Jesus Christ. People shall rise for our help in the name of Jesus Christ. The Lord shall support us. So shall it be. Thank you, Father, this morning because you answer prayer. Those people they have been sending to molest you, to molest me, to molest my children, they shall be molested by God. The hosts of heaven shall touch them, shall destroy them. He shall wage war against them in the name of Jesus Christ. As from today, no peace for those people who have been wicked to you. In the name of Jesus Christ, those who have been wicked to me and my child, they shall not have peace again. In the name of Jesus Christ, those who are playing game with my life, your brain shall be shattered. In the name of Jesus Christ, shall be rendered useless. The Lord shall crush your brain brain in the name of Jesus Christ. The network of your brain shall depart from you as from today. We lost that your signal in the name of the Father, the Son and the Holy Spirit. láti fi dààmú èmi àti ọmọ àtàwọn olólùfẹ́ mi lórúkọ Jésù. Ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run yóò jẹ́ kí signal ẹ̀ sálọ. Signal ẹ̀ yóò wọgbó. Bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo sọ ní èdè òyìnbó mo tún sọ ní yorùbá èmi àti yín a ó ṣe àṣeyọrí ọjọ́ gbogbo ló kún fún ire ló sì kún fún ibi ire ọjọ́ òní gbọ́rọ̀ ti olúwa the, the goodness of today. Hear the word of the Lord. You shall locate us. You will be our portion. The testimony of today, the success of today, the peace of today, the glory of today, testimony of today shall be our portion, shall be my children's portion, be your portion, be my portion. In the name of Jesus, be our wife's portion, our husband's portion, be our friends, those who wish us well. It shall be their portion. In the name of Jesus, we now reject you. You evil of today, we reject you. If your Sojourn, we reject you. You problem of today, you sudden death of today, we reject you. You frustration of today, we reject you. We reject you. My children reject you. Myself, I reject you. My people reject you. We reject you. We reject you. We reject you. We reject you. We reject you. We reject you. We reject you. We reject you. You will not be our Lord. You will not be our portion. In the name of Jesus Christ, I pray for power to speak your word, to speak the truth the boldness. Father, release it to me. In the name of Jesus, the Bible says, the righteous shall be shall, shall be bold like a lion I'm bold today the anointing of boldness the spirit of boldness release release upon me upon my daughter once again and again and again in the name of jesus christ mari bobo sotayaba every enemy every guardian of the enemy oh lord break them to pieces every guardian of the enemy against our life. Oh Lord, break them to pieces. Oh Lord, send confusion to their midst in the name of Jesus Christ. Evil meeting that they are having against us. Oh Lord, scatter the meeting. In the name of Jesus, I pray against those spirits of drinking blood, sucking blood, drinking blood, hidden woman flesh. I destroy your power. Your power shall be destroyed. You shall be disgraced in the name of Jesus Christ. For that your brain that have been shattered, you are using against people. The Lord will shatter you to pieces. Not your brain alone. The Lord will shatter you to pieces. That your brain that's been shattered You, God Almighty, will shatter you to pieces because you eat woman's flesh and drink woman's blood. The Lord will destroy you. You are just a cankerworm and devourer into people's life. You are not worthy to live the Lord will destroy you himself. In the name of Jesus Christ, I pray for the good ones in our society. The Lord will protect all of us. In the name of Jesus, but the evil ones, the Lord will disgrace you. The Lord will open your secret. The Lord will put you to shame. In the name of Jesus Christ, the Lord will disgrace you once again and again and again because you refuse to, to repent. The Bible said those who repent, who confess their sin, God is faithful and just to forgive them. But those who cover their sin, the Bible Bible said they will not prosper because you cover your sin. The Lord will not make you prosper. You refuse to repent from your wicked way. The Lord will destroy you. In the name of Jesus Christ, my God and my Savior, I give you thanks and praise this morning. I need power. I need power. Agbára kò ṣe yájú sí. Agbára kò ṣe rí fín. Agbára kò ṣe fi wọ́lẹ̀ olúwa gbé wọ̀ mẹ́ olúwa gbé wọ̀ ọmọ mi gbogbo àwọn tó ń wá gbára nínú ayé tó ń wá owó gan tán bá ní tán wọ́n fún ọmọ wọn mo gba agbára ńlá agbára tó ń ṣe àṣeyọrí nínú ayé agbára tó ń ṣe òtítọ́ agbára tí ò kí ń kú sí bèbí ọ̀nà tí ò ń kú bèbí sí bèbí àṣeyọrí agbára tó ń ṣe àṣeyọrí orere agbára tó máa ń ṣe àṣelà agbára tó máa ń lọ́lá agbára tó máa ń ṣe rere agbára tó máa ń bẹ̀rù ọlọ́run ní orúkọ jésù olúwa gbé sínú mi olúwa gbé sínú ọmọ mi olúwa gbé sínú ayé àwọn olólùfẹ́ mi agbára tó máa ń dá ibi padà sórí oníbi tó máa ń dá ọ̀fọ̀ padà sórí ọlọ́fà agbára tó máa ń dá gbogbo aburú tí àwọn ẹ̀dá bá ṣe tó máa ń dá padà sórí wọn agbára tí ẹ̀fọn ayé ò lè mú agbára tí èdè ayé ayé ò lè dì agbára tí ewé àti egbò lè pa agbára tí àwọn ẹni bí àwọn ọ̀kọ́tì pìbọ̀ tí wọn ò lè rì mọ́lẹ̀ tí wọn ò lè fi ṣètùtù ayé agbára tó ń borí ogun ayé tó ń borí ogun òkùnkùn tó ń borí ogun tí ọ̀rẹ́ àbí ọ̀tá bá gbé dìde agbára tó ń borí ogun ilé bàbá àti ìyá agbára tó ń borí ogun ilé ọkọ tó ń borí ogun ọ̀rẹ́ tó ń borí ogun society tó ń borí ogun ibi tí a bá lọ tó ń borí ogun ìlú agbára ńlá yìí òun ni mo fẹ́ o lórúkọ jésù olúwa gbé e sínú èmi àtọmọ mi lórúkọ jésù olúwa gbé agbára wọ̀ wá olúwa gbé agbára wọ̀ wá agbára kò ṣe é yájú sí ẹni bá yájú sí mi olúwa fi ṣòfò ẹni bá fi mi ẹni bá lò máa tọ̀ mẹ́ta ayé mi olúwa fẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò àjàjẹ́ ẹni tí a bá wá ṣoore fún láyé rí tó bá sọ pé òun sọ̀rọ̀ ẹ̀ di ogun fún wa ọlọ́run di ogun ńlá fún ẹ̀yin tẹ́ ẹ bá Fìlísítínì jà nítorí Ísírẹ́lì mo gbàdúrà lónìí o Olúwa bá wọn ọ̀tá mi jà nítorí èmi Bọ́lá Fọláṣadé nítorí àwọn ọmọ tó fún mi Olúwa bá ọ̀tá jà lórúkọ Jésù gbogbo àwọn tó bá dìde ìrànlọ́wọ́ fún mi ẹnikẹ́ni tó bá dìde láti dúró tì mí ẹni bá lò máa bá wọn jà lórúkọ jésù ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi bá wọn jà ẹni bá lò máa máa ṣí ogun tí gbogbo àwọn tó bá ti ń support mi tó lò máa máa gbé ogun tì wọ́n ọlọ́run gbé ogun ti ẹ̀dá bẹ́ẹ̀ olúwa fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò olúwa fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò olúwa fojú rẹ̀ gbolẹ̀ olúwa fi ráre gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi alẹ́ ni má dẹ̀yìn alẹ́ ni má padà lórúkọ jésù ó ráre ni o gbogbo ẹni tó lòun fẹ́ mú mi wálẹ̀ ọ̀run yóò gbé e wálẹ̀ èmi ò ní ṣe mú wálẹ̀ lórúkọ jésù tó mo ti pe ẹ̀yìn mi mo ti fi ẹsẹ̀ mi lórí àpáta ìgbàgbọ́ mo ti fi ẹ̀yìn mi ti àgbélébù bẹ́ẹ̀ ni mo sì sọ̀rọ̀ ọlọ́run mo jẹ ọ̀rọ̀ ọlọ́run mo gbójúlé bẹ́ẹ̀ ni o bíbélì sọ fún mi pé ẹni tó bá ti gbẹ́kẹ̀ lólúwa yóò dàbí òkè síòní tí a kò lè ṣí nìdí yóò fi yẹ fòbídì bẹ́ẹ̀ ni kì yóò rẹ̀ o bọ́lá o fọláṣadé kò ní rẹ̀ o lórúkọ jésù àwọn tó ti inú mi jáde kò ní rẹ̀ yín o tolúwa ni mí jésù tó fún mi ayọ̀ mi dé specially nítorí pé you have been there for me they torture me and you together ẹnikẹ́ni tó bá tún torture ẹ ọ̀run yóò torture wọn tilétilé yóò dáná ogun tiwọn yóò dáná sí wọn ǹdì yóò dáná ogun ti orí sórí wọn yóò dáná sí wọn lẹ́gbẹ̀ẹ́ yóò dáná sí wọn ní ọ̀tún àti òsì wọn ò jóná kú ni gbogbo ẹni bá tún torture ìwọ tó bá lòun máa tún bẹ ẹ̀jà àbó máa bá mi jà àbẹ́ni tó lòun gbé ikú dání àwọn áńgẹ́lì tó máa ń pani tó ń sọra wọn di ikú ó yá ìwọ ló ní ikú rẹ ẹni bá lòun máa pa m mí ó yá para rẹ dànù ó yá kú sóríta mẹ́ta ẹ̀sìn ó yá kú síbi tí ìyá máa tó máa ti ṣẹ̀sìn ó yá ò ní kú pé o gbogbo ẹni bá ló máa pa mí tó bá ló máa pọmọ mi ó yá o mo gbàdúrà fún ọ kó kú sí koríta mẹ́ta ẹ̀sìn ọ̀run kó fi ẹ́ ṣẹlẹ́yà níbi tí ìdà tó gbé dání bẹ́ẹ̀ ni o ìdà sọ́ọ̀lù pa sọ́ọ̀lù sọ́nà mo gbàdúrà fún ọ ẹ̀mí ikú tó gbé dání nì àti gbogbo ẹ̀mí abẹ́rẹ́ ikú tó ń pani àti ìdájọ́ ikú tó ń ṣe fún ènìyàn ó tó àkókò ọ̀run yóò gba abẹ́rẹ́ ikú fún ọ ọ̀run yóò pa ọ nípakúpa ipa ẹ̀sìn ikú ẹ̀sín ni gòláyàtì kú bẹ́ẹ̀ ni náà sọ́ọ̀lù náà kúkú ìyà lórúkọ jésù idà ẹ̀ ló pa ó yá gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó idà mọ́ra tẹ́ ẹ kó ikú mọ́ra tẹ́ máa ń fikú pa ènìyàn tẹ máa ń fi ènìyàn ṣe ètùtù ó yẹ kọmọ yín ó yẹ para yín lórúkọ jésù ó yẹ máa para yín ó yẹ para yín idà yín kó pa yín májèlé yín kó pa yín ibi tẹ gbé dání kó pa yín gbogbo ẹni bá ro ikú sí mi ẹni bá fẹ́ ikú fún èmi àtọmọ mi ó lórúkọ jésù ikú burúkú ni yóò pa ọ́ àti ẹnikẹ́ni tó bá ń fi ibi ilé gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri ẹni tí bá ti gbé sókè ẹni bá lè òun máa yọ ibi òun máa gbé ẹ̀sìn wọn jáde àbó òun máa gbé ibi wọn jáde àbó òun máa gbé ogun tiwọn mo gbàdúrà fún ọ ìwọ ẹni bí ni nítorí pé ò fẹ́ kí n láyọ̀ Ọlọ́run máa gba ayọ̀ lọ́wọ́ rẹ tó bá ti ní tẹ́lẹ̀ òun yóò bàgbára rẹ jẹ́ the almighty God will dismantle you confusion ńlá <laughs> agbára ńlá tí a fi dé èdè ayérú tí o fi jẹ́ ẹ̀kọ́ náà mọ́ lónìí títí ju òní yìí tí a fi dèdè níbi tí wọ́n bẹ ń kọ́lé ṣàpẹ́pẹ́lì ní ọjọ́ wọn ni ó yá mo gbàdúrà may you be confused from your head to your toe may confusion visit you visit your home now in the name of Jesus Christ may your life be confused may your soul be confused may your brain be confused may your movement be confused whatever you do as from today you be confused even when you are cooking you be confused yes you be confused confusion will be your portion in the name of Jesus Christ those who want to silence me the Lord will silence you into the grave grave ẹnikẹ́ni tó bá lò máa silence mi To lòun ò ní jẹ́ kó ògo mi tán ọ̀run yóò pa ògo rẹ̀ rẹ́ lórúkọ jésù ẹnikẹ́ni tó wá ń sọ pé tí ò bá ti ṣe nǹkan ta fẹ́ ò ní gbà à ní gbà fún mo gbàdúrà fún ẹ ọlọ́run yóò the the the almighty god. Hmm. We disgrace you. We cancel your word. Maybe you have been saying it and it be coming to pass before. As from today, the Lord will reject your voice. The Lord will reject you. Bí Ọlọ́run ṣe kọ Sọ́ọ̀lù sílẹ̀, ọ̀run yóò kọ ẹ̀. Ẹnikẹ́ni tó bá sọ pé ìfẹ́ tòun gangan yàtọ̀ sí tó to òun ṣe ìfẹ́ Ọlọ́run ló fẹ́ kí n ṣe, ó fẹ́ kí n bow for bushes. The Lord will reject you as he rejects Saul in the name of Jesus Christ. Ẹnikẹ́ni tó bá lóun fẹ́ kí n bow for bushes. The Lord will honor you into the sheet. The Lord will settle you in the shit in the name of Jesus Christ. The Lord will bind you into the shit. The Lord will press you into the shit. The Lord will whelm you with the shit in the name of Jesus Christ. Those nonsense is not for me. The thought of God concerning me and my children and my people is of good, not of evil. In the name of Jesus Christ. Gbogbo ẹnikẹ́ni Kelly n bá gbé sókè ẹni tó lóun máa máa gbé wọn wálẹ̀ lórúkọ Jésù ọ̀run yóò gbé ọ wálẹ̀ ẹnikẹ́ni tí n bá gbéga tí n bá pọ́nlé tí ọ̀run bá ní kí n gbé sókè tó bá ní kí n pọ́nlé tí ọba ló good, good, kó lé àwọn ènìyàn kó máa jẹ́ kó máa àwọn ènìyàn rere kó máa sá fún ọ kí ọlọ́run tó dá ayé àti ọ̀run fúnra ara rẹ̀ kó kojú dàtí ọ kó bá ọjà ṣé ó ló lè jà ní ó ti gbàgbé ogun ọ̀run tó lè jogun ayé lọ ọlọ́run ò dìde o ó yá jà fún mi jà fún mi jà fún mi jà fún mi kí gbogbo ayé mọ̀ àníṣe máa jà lọ ọba tó máa ń jà tí òfàdà ń jà tí òfìbọn ṣe jà fún mi o jà fáwọn olólùfẹ́ mi jà fọ́mọ mi jà fún mi jà fún wa jà fún wa jà fún wa jà fún wa àṣé ọ̀tá wa kò ní bò mọ́ ọ̀run tú wọn pẹ́rẹpẹ́rẹ aṣọ wèrè òkín kádùn kó má yá mo gbàdúrà fún gbogbo wèrè ẹni bá ṣe bí wèrè lórí ọ̀rọ̀ mi tó ń ṣe bí òsínwí ìkànnì ìkà ògbólógbò tó wá ti ṣe bíi pé oríhun ti dàrú òun ò gbọ́ nǹkan kan mọ́ mo gbàdúrà fún ọ aṣọ ẹ̀ kó yá kọ́run tú ẹ ní àṣírí lórúkọ jésù kọ́run gbaṣọ lára rẹ kọ́run kó fi ẹ́ ṣẹ̀sín ẹlẹ́yà ńlá kọ́run máa fi àwọn ọ̀tá mi ṣe gbogbo ẹni fi mi ṣẹlẹ́yà káàkiri àgbáyé oríyá o ọ̀run dà ẹ̀yin ọ̀run dà ẹ̀yin abiyamọ ọ̀run dà ẹ̀yin tí a máa ń bẹ̀ níṣẹ́ tẹ́ kì í gbẹ́bẹ̀ mọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yín lórúkọ Jésù ẹ dìde o sí àwọn ọ̀tá wa bẹ́ẹ̀ ni kẹ́ fi wọ́n ṣẹlẹ́yà kẹ́ fi wọ́n ṣẹ̀sín gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ fẹ́ kí n ṣeré láyé ẹ̀yin tẹ́ fẹ́ ire fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń support mi may Almighty support you you will never be put to shame those who have been working who are saying something for you to be put to shame the Lord will silence them those who have been doing one thing or the other for you to be put to shame for you to be To So for you to be destroyed, the Lord will destroy them. The Lord will fight them. The Lord will put all of them to shame. In the name of Jesus Christ, those who are pretending to be friends to you and they are actually enemies, the Lord will also expose them to you. In the mighty name of Jesus Christ, you will not be disgraced again. Never, never again. In the name of Jesus Christ, never, never again. Shame is not your portion. It's not for me. It's not for my children. It's not for you. In the name of Jesus, for those who love me, that you are feeling pain in one way or the other, I speak to God of solution. I speak to God of miracle. I speak to the God of healing, the one that creates heaven and earth, that never foresee before. He will heal you. The part of healing in his body, in his body, he will release it to you now. From your head to your toe, from your head to your toe, you shall be healed. In the name of Jesus Christ, I pray for restoration of my business. Oh Lord, oh Lord, Oh Lord, let there be restoration in my finance, in my business, in my career, in my daughter's life, in the name of Jesus. Those who want to be fighting my daughter, who waging war well against my daughter, the Lord will destroy your children. If you don't be careful, as from today, you want to be injuring my daughter, you want to be disturbing my daughter, the Lord will destroy you. He will destroy your kingdom. He will destroy your home. He will destroy your children. Together with you, know those people who wage war well against my daughter. The Lord will raise standard against your children. In the mighty name of Jesus, Jesus Christ. Those who are fighting me, who use my children to fight me, you have not repented. The Lord will fight you. The Lord will disgrace you. The Lord will destroy you. He will put you to shame. Your head has come. You will go and will never return. So shall it be. In the mighty name of Jesus, Daddy, this morning, I said thank you once again because you are God, because you are good, because you are wonderful, you are excellent, you are powerful. Nobody like you. I trust in you. Shame will never be my portion. I hope in you. I will never be put to shame. Maribobo tired. Baba. My strength is your strength. Yes, your strength is my strength. Your mouth, your Lord, is my mouth. Yes, I have nothing of my own. Whatever I have is for you, Lord. Mari bobo sotayaba. Negere bobo. I cannot do without you. Yeri baba santaya. My children cannot do without you. Yeri baba santaya. Negere bobo sontayaba. Mangara bobo sontayaba. I won't come ṣe wọn láwọn palára wọn máa ń pajero wọn pa Toba, tó bá wọn Toba ẹnikẹ́ni tó bá tiẹ̀ ní lọ́kàn bó ń fẹ́ pa mí àbí lórúkọ jẹ́ àbó máa kọ́ ọmọ mi ó yá ẹ̀dá bẹ́ẹ̀ olúwarun lé rẹ̀ olúwabáyé rẹ̀ jẹ́ olúwajó gbogbo ẹ̀tọ́ mi ẹni tá a lò láti bá mi jà láti bọ́ ọmọ mi jà ọ̀run yóò bá ọjà yóò bọ́ ọmọ rẹ jà yéèrí kan pàṣàtà yàrá gbogbo ẹnikẹ́ni tá a lò láti bá ọmọ mi jà láti bá tolúwa ni mí jésù tó fún mi ayọ̀ mi dé jà lórúkọ jésù ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run yóò bá ọjà yóò bọ́ ọmọ rẹ jà yóò bá ilé rẹ jà lágọ̀ọ́ ta mi yé mo gbàdúrà ìdààmú wàhálà ikú òjijì kó máa ṣẹlẹ̀ níbẹ̀ máa bóbó so táyà bàbà gbogbo ẹni di ogun mọ́ mi ogun kó jà ọ́ máa rí táyà bàbà ní bóbó yé dára bà ẹnikẹ́ni tó sọ pé òun fẹ́ gbóhùn lẹ́nu mi tó sọ pé ó fẹ́ gbóhùn lẹ́nu mi ó yá o ọ̀run gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ authority ẹ̀ sọnù agbára rẹ̀ sọnù ó sọ̀pọ̀ rẹ̀ nà má rí bóbó sọ tayaba bẹ́ẹ̀ ni fásitì sọpo rẹ̀ nù bó tẹ̀ jẹ́ pé alágbára ló jẹ́ nínú ayé asúrẹ́sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó yá ó fi gbéraga sọpo rẹ̀ nù mo gbàdúrà fún ìwọ tó dúró bí alágbára tó ní kò sẹ́ni tó máa ń <laughs> tó lè kojú ẹ̀ mo bẹ ọlọ́run alàyè tì ọ́ tó ju gbogbo ènìyàn lọ ó yá o kó kojú rẹ̀ kó sọ kó sọ agbára rẹ̀ nù kó gba agbára lọ́wọ́ rẹ̀ kó fìdí rẹ̀ rẹ̀ mi lórúkọ jésù gbogbo ẹni bá bá mi jà ọ̀run yóò bá ọjà máa rí bóbó so tayaba ogun tí mi ò mọ́wọ́ ẹni bá lóun fẹ́ bá fi jà mí lógun ọ̀run yóò jà ọ́ lógun ogun tí mi ò wọ mọ́wọ́ ẹni bá lóun fẹ́ fi jà mí lógun olúwa jẹ́ ìdábẹ̀ lógun ológun ọ̀run o ológun ọ̀run o ológun lolúwa ológun lolúwa o olúwa lórúkọ bàbá òòlù ọlọ́gùn o ó yẹ dìde kẹ báwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí gangan lónìí kò ní í padà ìta fẹ́ wí lónìí ó di èdìdí ó di májẹ̀mú bẹ́ẹ̀ ni ìta bá ti dè olúwa dè ìta bá tú olúwa tú èmi Bọ́lá Fọláṣadé àtọmọ tọ́lọ́run fún mi àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ẹni fẹ́ wa fẹ́rẹ̀ tó máa ń comment abẹ́ platform tó fẹ́ mi fẹ́rẹ̀ ni o lórúkọ Jésù <laughs> àṣeyọrí láì ní ìkọ̀sẹ̀ òun náà la máa ṣe bẹ́ẹ̀ lórí tí wọ́n máa ń ṣàmì ikú torí pé èmi gbé àpá kristi nobody must trouble me èmi gbé májẹ̀mú mo gbé májẹ̀mú kristi mo gbé àpá kristi nobody must trouble me nobody must trouble my children nobody must trouble my daughter in the mighty name of Jesus Christ nobody must trouble my business in the mighty name of Jesus Christ this is what bible say how we be the head not the tail gbogbo ìwọ ẹ̀mí tó fẹ́ kí n jẹ́ tèèlì ọ̀run sọ ẹ́ dẹni ẹ̀yìn ọ̀run fẹ́ sẹ́yìn láwùjọ lórúkọ Jésù gbogbo ẹni fọwọ́ ìfàsẹ́yìn tó fẹ́ máa máa gbélé ayé mi ọ̀run fà ẹ́ sẹ́yìn lórúkọ Jésù ohun bí tó ti ń spìdì tẹ́lẹ̀ ọ̀run sọ ẹ́ dẹni ẹ̀yìn lórúkọ Jésù gbogbo ẹ̀dákẹ́dà tó sọ pé ó máa sọ mí dẹni ẹ̀yìn ọ̀run yóò sọ ẹ́ dẹni ẹ̀yìn ó lọ sẹ́yìn ò ní mú wájú mọ́ lórúkọ Jésù gbogbo alágbára ìkà spiritually tó ń lo agbára lórí ọwọ́ mi àbí ẹsẹ̀ mi lórúkọ Jésù gbogbo agbára tó lò mo dá ibi ẹ padà sórí rẹ ibi tó fẹ́ fún mi ni ó jẹ́ ìpín tiẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kò ní yí padà marika hmm, posota gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kọ́ mọ̀ mi sarah kó di aláìní tó sọ di aláìní bàbá tó fẹ́ kó di aláìní ìyá mo gbàdúrà fún ẹ ọ̀run yóò lù ẹ́ pa sí ìkórìtà ẹ̀sìn ọ̀run yóò fẹ́ ṣẹ̀sìn jáde láyé lórúkọ jésù bẹ́ẹ̀ ni sọ pé níta bá ti báwí tọ́lọ́run báwí tó wà nùkì yóò parun láì látúnṣe gbogbo ẹni tọ́lọ́run tó ti fún ní wọ́nì lórí ọ̀rọ̀ mi tọ́lọ́run ò ní gbọ́ òun ò ní gbà <laughs> bóyá gbójúlé ewé gbójúlé agbára ayé gbójúlé ènìyàn tó mọ̀ mo gbàdúrà fún ọ lórúkọ jésù kí ọ̀run kó lù ẹ́ pa kọ́run kó fi ẹ́ ṣẹlẹ́yà kọ́run kó fi ẹ́ ṣẹ̀sìn kọ́run kó pa ẹ́ nípakúpa bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jésù olúwa wa ẹni rí ọlọ́run fín lórí ọ̀rọ̀ mi ẹni tó gbọ́ pé mò ń gbàdúrà tí ò tiẹ̀ ka ọlọ́run náà sí tí ò ka ọlọ́run sí tó gbọ́ pé mò ń gbàdúrà tí ò bẹ̀rù ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run jọ fi ara rẹ wọ̀n ní ìbínú olúwa wọ̀n fìbínú rẹ wọ̀n fìbínú rẹ wọ̀n fìbínú rẹ wọ̀n jọ́rì ìbínú rẹ gbogbo ẹnikẹ́ni tí kò bẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ mi tí ò bẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ ọmọ mi nígbà tí mo ọlọ́run ní ọ̀sán àti lóru tí ò bẹ̀rù ọlọ́run mo gbàdúrà fún ìwọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run o fi rẹ wọ̀n fi rẹ wọ̀n fi rẹ wọ̀n fi rẹ wọ̀n fi rẹ wọ̀n fi rẹ wọ̀n <laughs> bẹ́ẹ̀ lórí kò ní ìpadà thank you daddy once again once again once again once again I say thank you let there be peace in east west, north, and south. Let there be peace for those people who wish good. If you wish me bad, the bad will be your portion. Bad by the baddest will be your portion. In the name of Jesus Christ. If I wish you good and you wish me bad, and if I prayed for you in one way or the other, and they don't want to now use you as a weapon to form against me, you will crash. You will be destroyed. You will be demolished. You will be destroyed totally. The Lord will crush you. In the name of Jesus Christ. Lord, fight for me. In front, back, and front, back up and down everywhere. Fight for me and my children and fight for my people. So shall it be. Peace of God shall reign in this land. In the name of Jesus, I protect, I pray for the angel of God to protect this country. In the name of Jesus Christ, for the evil one in the country, anywhere in my country, evil one that call himself good, the Lord will expose all of them and disgrace all of them. The evil in our society, your secret will not be covered. It shall be exposed in the name of Jesus. Gbogbo ẹni tó ń fẹnu jàmílógún, gbọ́rọ̀ Olúwa lónìí, gbogbo ìwọ mẹ́ẹ̀ẹ́dógún tó ń purọ́ mọ́ mi ní kọ̀rọ̀ tó máa ní ẹ má sùn ọmọ yẹn o lórúkọ jésù tó lólèrè jìnnà sí mi bó bá jẹ́ pásọ̀ ọlọ́run máa kọ́ ẹ bó bá jẹ́ àfà ọlọ́run máa kọ́ ẹ bó bá jẹ́ babaláwo ọlọ́run máa kọ́ ẹ bó jẹ́ èèyàn tó jẹ́ gbogbo ẹ̀ náà ló ń ṣe papọ̀ ọlọ́run máa kọ́ ẹ bó jẹ́ politician ọlọ́run máa kọ́ ẹ gbogbo ẹni lólèrè jìnnà sí mi ọlọ́run á kọ́ ẹ bó ṣe kọ́ sọ́ọ̀lù you yóò gbà kúrò lẹ́nu rẹ ìwọ níbi fún mi tó dìde ogun sí mi torí pé òrèpé tẹ bá pọ̀ lórí ẹ̀ bó bá ti oúnjẹ fún ẹ̀ ní jẹ tán májèlé tẹ̀ sí ẹ ó jẹ fúnra ara yín ọmọ yín yóò jẹ ilé yín yóò jẹ gbogbo ń tẹ̀ ṣe ni ẹ̀yin lẹ́fọ̀rí ara yín gbé bẹ́ẹ̀ lórí oko ní gbogbo ń tẹ̀ ṣe ni ẹ̀yin lẹ́ ó jẹ gbogbo tẹ̀ rú ibi tẹ̀ dì ní tó wúwo ni ẹ̀yin lẹ́ ó gbé tó bẹ́ẹ̀ sọ pé wá sọ́dọ̀ mi Bọ́lá mo sì wá ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ tí a tó ń ṣiṣẹ́ tí ayédèrú wọlé lórí ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ èmi wá sọ́dọ̀ Jésù tipẹ́ bẹ́ẹ̀ ni ó sì ti gbà mí ó ti gba àjàgà wíwọ́ ọrùn mi ó ti gba tọrùn ọmọ mi tàwọn olólùfẹ́ mi ó gbá gbogbo ẹ̀ kúrò ó ní kí n tó wá pàṣẹ òǹkọ láyé a máa fìdí ẹ̀ múlẹ̀ lọ́rùn ó ní kí n kọkùn èèwọ̀n ó máa ṣí fún mi tí bá sì ti béèrè a ó máa dá mi lóhùn bẹ́ẹ̀ ni má jẹ̀mú ni mo béèrè lónìí gbogbo tí bá ti béèrè ọ̀run fi gbogbo ẹ̀ fún mi ju <coughs> olúwa fi fún mi ni mo ti béèrè lọ dá mi lóhùn ju mo ti pè ọ́ lọ ọlọ́run o àtìlẹ́yìn má ti lójú ọba tó ń gbé mi tí ó jẹ́ pé agbára rẹ ni mò ń lò ìwọ ní ọwọ́ mi ìwọ ní ẹsẹ̀ mi ẹnu mi ayé mi orí mi gbogbo nǹkan ní mi ẹ̀mí mi tí ò ṣe gbà fún ẹnikẹ́ni ìwọ náà ni èmi inú mi kì í ṣe ẹni ẹ̀mí inú wòlíì èmi náà lára wòlíì rẹ ni ọmọ rẹ ni mo jẹ́ wòlíì rẹ sì ni mo jẹ́ bàbá tí aláìsí ni bàbá mi olùgbèjà ọmọ òrukàn bẹ́ẹ̀ ni o ìwọ ni nígbà tí mi ò ní anybody you supported me you be with me you encourage me you said don't worry don't look at their faces, they shall be put to shame. Those who wage war against you, they will be condemned. They will be put to shame. Maribobo Sotayaba. You go have no respect of any man. People respect people of this earth. But you, Lord, you got no respect of anybody. Benny, because nobody is your senior. You sinners, everybody. You are the beginning and the end. You are the Alpha and Omega. You are the rock of Sharon. You are the lily of the valley. And you, Mother Yam, unchangeable changer. I say thank you for this morning. I worship you, Lord. That is me, Shegon. Olówó orí orí mi olówó orí mi olówó orí mi olówó orí mi bàbá mi ọ̀gá mi okun mi alátìlẹyìn mi ẹni tó pè mí tó ràn mí níṣẹ́ tó yàn mí tó ṣe mí lógo kábíyèsí rẹ̀ Elédùmarè Ọlọ́run ẹ ṣé o bó jẹ́ nípa ọ̀rọ̀ sísọ nínú ayé i'm very very i cannot normally if i'm under my own my own influence i'm a very gentle person very going i mean very easy going person even a coward before without your boldness without your power without your word in me i am a coward. But when you came into my life, I'm a new creature. All things are passed away. Yes, I became new. Yes, nobody will be able to stand the fire that is burning in me. Maribobo Sotaya Baba. Negerebo. Anybody that challenge that power that learn the power of God. Then they will be consumed by fire. Thank you, Daddy. I bless your name. I worship you, Lord, because despite that, you have made me humble. I pray for the Spirit of God that fear the Lord and that humble. Father, Lord, release it to me forever. In the name of Jesus, release it to my children. In the name of Jesus Christ, it have been nominated. Gbà kúrò lọ́wọ́ àwọn tó fi tó sọ di pàṣán lórúkọ Jésù. Àwọn náà olúwa fọmọ wọn nà wọ́n. Gbogbo ẹni fọmọ nà mí. Ọlọ́run fọmọ ẹ̀ nà pa. Mm. gbogbo ẹni fọmọ nà mí olúwa fọmọ ẹ̀ nà pa mm. ẹni fọmọ nà mí olúwa fọmọ ẹ̀ nà pa. Mm ẹni tó fọmọ nà mí ọlọ́run fọmọ ẹ̀nà pa ẹni dúró sí bèbí àṣeyọrí mi tó ní mi ò ní débi àṣeyọrí a lórúkọ jésù èmi gbàgbára lónìí agbáta fún joshua àti caleb tán fi dé ilẹ̀ kínání èmi gbà lónìí mo jẹ́ o mo gbé mi mo fọmọ mi jẹ èmi máa ṣàṣeyọrí bí wọ́n bá ń ṣe ilé bàbá mi kò kàn mí bí wọ́n ń ṣe ilé ìyá mi that's their own cup of tea but èmi i'm a new creation bẹ́ẹ̀ ni èmi máa ṣàṣeyọrí torí ẹni tí mò ń pè bẹ́ẹ̀ ni o mi ò ṣe mọ́ ṣe ń ṣe ilé bàbá mi mi ò ṣe mọ́ ṣe ń ṣe ilé ìyá mi mo ṣe bí ọlọ́run ṣe ní kí n ṣe ni bẹ́ẹ̀ ni ẹni gbẹ́kọ̀ lólúwa ojú òní tì ẹni bá ti ṣe ìfẹ́ ọlọ́run yóò ṣe ìfẹ́ rẹ̀ dandan ni i pray lord continue to live in me don't depart away from me don't take your holy spirit away from me don't take your spirit away from me lord má jẹ́ ń jọra mi lójú má jẹ́ ń fi ọ́lẹ̀ bó hmm, bẹ́ẹ̀ lórí má jẹ́ kó mọ̀ mi fi ọ́sẹ̀ èmi àtọmọ mi gẹ́gẹ́ joshua ṣe wí oríkẹjọ ó ní a ó sin ọlọ́run ọlọ́run nìkan la máa sìn i refuse to bow for bullshit. <laughs> thank you daddy gbogbo ẹni bá mi ṣàmì lábẹ́ òun mi bó bá ṣàmì níbi tó wà lọ́hùn bóyá ojú ń tì wọ́n wọn ò lè ṣàmì because some people they are so big they said me to go and say amen on that platform ah uh, they will be ashamed I ah, don't mind. I pray for you as you say amen in your home, wherever you are. The Lord will say amen to all your good prayer. You will not be a killer. You will not be a destroyer. You will not work against God. You work with God. The Lord will work for you. He will work with you. He will not depart. His presence, presence of God, will not depart away from me and my and you. He will not depart away from our children, our husband, our home. In the mighty name of Jesus Christ. Thank you, Daddy. We worship you, Lord, because you are God. In Jesus' Powerful, wonderful name I pray. Once again, I pray for our business. Àwọn ènìyàn nígbà tí wọ́n ṣe wọ́n rí pé wọn ò lè crash business bàbá mi, wọ́n ṣe oríṣiríṣi fún. My business, wọ́n ní Yorùbá máa ń sọ, wọ́n ní èyí tó máa pa ọmọ kìíní kan, wọ́n lè pa ọmọ kìíní kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ṣe fún ẹni tí kò mọ Ọlọ́run, you cannot do that to somebody who know the God is serving. I know the God I'm serving, a wonderful God, a Father that is all above, above all Father the king that is above all king. Yes, the one that have no, he need no blood before he redeem, before he leave. Yes, some king, they will tell them, before you want, if you want to continue your show, you have to be using uh, uh, uh, olokiki, you have to be using celebrity for sacrifice. Our God is not like that. He's not a God that offers sacrifice to their small God. Yes, God, the King of Kings, we call him Lord of Law, the Rock of Sharon, the Lily of the Valley, the I am that I am, unchangeable changer. Yes bàbá àrà tó mọyì ọmọ rẹ̀ ọlọ́run tòótọ́ ọlọ́run òdodo kábíyèsí o kábíyèsí take total control i open this platform in the name of the father the son and the holy spirit those of you say amen the lord will answer you speedily he will grant you all desire you will not be terminated your life will not be cut short in the name of jesus those of you you need blessing from your country you need things you need approval from your country authority, the Lord will put your favor in their heart. They will favor you. In the name of Jesus, they will have mercy on you. In the name of Jesus Christ, those of you who want God to do one that something in your life, the Lord will do it. For those of you that your marriage, they scatter your home, the Lord will bring back that relationship. In the name of Jesus, the Delilah. <laughs> the <laughs> Delilah and the Jezebel working against your relationship, the Lord will crush them. The fire of God will consume them. Jezebel spirit, You that carry that spirit of Jezebel. It's not the old. If you are bearing Jezebel, I'm not even. You are not idiot. I mean, behaving like a Jezebel. Uh, you will not be consumed. But those who are behaving like a Jezebel, now your name is not even Jezebel. I pray for you. The spirit of Jezebel in you. That spirit of destruction. That spirit of breaking homes. That spirit of breaking relationship. That spirit of position. That spirit of evil will be crushed. Will be burned. Will be consumed to fire. Your power that you are using as from today the Lord will render useless. Jezebel and Delilah, they always kill destiny people. You cannot destroy me. Delilah ọkùnrin, Delilah will bury you hear You cannot destroy me and my children, my daughter. You cannot destroy people of God. Yes, I cannot be destroyed. Maribobo sokatayaba. Negebo shontaye mama santa. Mangada bo sontaye karibaba sontaye. Negede baba. Oh, Nile destroy me. You have no power. You have no right. Yes. Ben, as if mi ní gbogbo tó ju orúkọ lọ bẹ́ẹ̀ ni láti àti fún mi ní gbogbo agbára tó ju gbogbo agbára lọ láti tẹ ejò àti àkéèké mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ mi dirin lónìí o lórí ọ̀tá ẹsẹ̀ mi di òkúta o lórí ọ̀tá o àti fún èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ bá ṣàmì nì ní agbára láti tẹ ọ̀tá pa lórúkọ Jésù ṣùgbọ́n ìwọ tó bá wá sábẹ́ ohùn mi tó bá tún gbàdúrà ẹ̀ tó bá jẹ́ ìwọ lọ̀tá mi àdúrà yóò ní ṣiṣẹ́ fún ọ bẹ́ẹ̀ lórí kò yí padà Jésù Olúwa wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi àdúrà yìí máa ṣiṣẹ́ fún yín èyí tẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀run máa ṣe fún yín ìyanu tó jọjọ orí àti òye ènìyàn yóò máa ṣẹlẹ̀ nínú yẹn a sọ pé kẹ́ wá give testimony because ọlọ́run lọ́lọ́pẹ́ ẹ ṣáà máa fi ògo àti ọlá fún ọlọ́run níbi tó bá ti wà àwọn ò ní jẹ́rìí èké o nítorí pé ẹnikẹ́ni tó bá ti jẹ́rìí èké tí èṣù ní bẹ́ẹ̀ Delilah àwọn spirit of Jezebel and Delilah also they go outside just for people to honour them they will say tí ì sí ọlọ́run tí ọlọ́run <laughs> tí etí tí èṣù wọn go ò lè ṣe fún wọn wọn ní ọlọ́run tí wọn ò mọ̀ òun ló ṣe bẹ́ẹ̀ ni just láti máa kún ara wọn lé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ tó pé ẹni tó bá ti mọ ọlọ́run tó ń sìn èmi mọ ọlọ́run mi òtítọ́ àti òdodo ni ọ̀nà àti iye ni bẹ́ẹ̀ lórí kò yí padà thank you daddy once again i can't thank you enough o ṣé bàbá mi olówó orí mi o ṣé o o ṣé o o ṣé o o ṣé o gbogbo àwọn tó gbé wọlé platform mi ọwọ́ tó gbélé yẹn o ní fọwọ́ náà ṣe rere mọ́ gbogbo ẹni gbé wọlé platform mi láti rẹ̀ sílẹ̀ ọ̀run ọwọ́ tó fi gbélé yẹn o máa fi da nǹkan ara rẹ rú o fi máa ba yé ara rẹ jẹ́ o fi para rẹ o fi ra okùn o fi ra májèlé tó máa fi para rẹ ọwọ́ ibi tó máa ń gbé kiri ni yóò pa ọ́ bẹ́ẹ̀ lórí kò yí padà jésù olúwa wa mo gbàdúrà fún platform mi gba ìtúsílẹ̀ ìwọ tó bá wà lórí platform mi ìwọ tá rán láti bà platform mi jẹ́ máa follow page mi láti máa flag platform ìwọ ọmọ náà ìwọ ọ̀dà ẹ̀rẹ̀ ìdábẹ̀ ìwọ tó ní expatriate flagger nìwọ ìwọ ba nǹkan jẹ́ ba nǹkan jẹ́ ẹ̀mí rẹ̀ yóò bàjẹ́ fẹ́mi afẹ́mí rẹ̀ apa ẹ̀mí rẹ̀ rẹ̀ afẹ́mí rẹ̀ ṣètùtù ayé bẹ́ẹ̀ lórí kò yí padà ọ̀run submit ẹ̀mí rẹ̀ fún ikú ìwọ tó bá gbowó àti ìwọ tó bá sanwó láti wá sọ pé ẹ máa ba platform jẹ́ ẹ máa flag ẹ̀ dànù ó yá o bọ́rọ̀ olúwa ó yá ẹgbọ́jọ́ ikú bẹ́ẹ̀ lórí kò yí padà pọ̀jọ́ ikú ẹ bẹ́ẹ̀ lórí kò yí padà ìwọ tá a bá rántí mi láti máàtì platform mi láti bàjẹ́ ni ó yá ọ̀run kó ba ẹ̀mí ẹ̀ jẹ́ ọ̀run kó ba ìlera rẹ jẹ́ ọ̀run kó ba ayé rẹ jẹ́ bẹ́ẹ̀ lórí o kò ní yí jésù agbára wa ọlọ́run lẹ́ẹ̀kan sí adúpẹ́ fún yín à ń lọ sínú ọ̀rẹ́ ń bá wa pàdé ṣé ń tuntun ṣé ń tuntun ṣé ń tuntun bẹ́ẹ̀ lórí kò yí padà a ní ìwọ bàbá ológo ńlá yẹn ògo rẹ wọ mi bẹ́ẹ̀ ni ìwọ tó kì í pààyàn yẹn ògo rẹ ò ní wọ mi mo gbàdúrà fún ìwọ tó o ní agbára tó ń ṣòwò yẹn tó fẹ́ bòwò rẹ jẹ́ lẹ́ǹkan sí revival is coming for you nobody can stop you unstoppable ló jẹ́ o in Jesus name amen. Hmm. We are going to the word of God. Thank you, Father. Today I'm going to read the book of Judge. Judges. Okay? Judges chapter 16. Start like this. Uh. One day Samuel, among on Samuel. One day Samson went to the Philistine town of Gaza One day, Samson went to the Philistine town of Gaza and spent the night with a prostitute. Imagine. Ologo, you busy going around? You busy going around and spending your life with a prostitute. <laughs> and let me tell you, prostitution, I mean, sorry, oh prostitute they also working with the demon who are the people carrying demon the wicked spirit the killer so when you see we are preaching today i pray i mean i tell you a whole samson went to a philistine camp that you know where you came from the enemy that that place you went is a is an enemy to where you came from originally and see yet you you also been a partaker in such places you can see a lot of prostitution because they will be but when you are getting the moment you land maybe there is a airplane there when you land in the airport the the prostitute will be waiting for you they they are there even when you go through ship when you are coming down from the ship you see the prostitute they are lying there when you came down from uh, from the road also prostitution are on the street You understand me? A old Samson went to a prostitution and have a nice time. He even slept. Kò ṣe short time, he slept with the prostitute. <laughs> Ayé Samson, ọjọ́ ìnáyé Samson ti bàjẹ́ sọ fún ọlọ́run ayé mi ò ní bàjẹ́ ayé mi ò ní bàjẹ́ ayé ọmọ mi ò ní bàjẹ́ ètò ayé ti bàjẹ́ láyé mi olúwa bẹ̀rẹ̀ sí ń túnṣe lórúkọ jésù ayé mi ò ní bàjẹ́ ayé àwọn mi ò ní bàjẹ́ ètò àwọn aláyé bàjẹ́ ti bàjẹ́ olúwa bá mi túnṣe ní orúkọ jésù àwọn aláyé bàjẹ́ ètò ti ṣe olúwa bá mi túnṣe ní orúkọ jésù ètò ti bàjẹ́ olúwa túnṣe ní orúkọ jésù àwọn aláyé bàjẹ́ ètò ti bàjẹ́ olúwa túnṣe ní orúkọ jésù we are preaching the night. I mean, send, I mean, number two. What soon spread? What soon spread? That the rumor spread, spread that Samson was there. You see, there's some people wherever you go, wherever you do, they are after they, you know, when you carry something, you understand? The moment you call yourself a child, a servant, a whoever, about God, you got to be careful because he carries something that different from the darkness. So the moment he was when he was going, anywhere he goes, it's like a blinking, a golden fish that can never be hindered, that can never be covered. But you know what? These people that can never be hindered, that can never be covered, that can never, you can never be covered. When other people sin, the devil sin, the people who serve the devil, who follow him, if they sin against God, if they do that thing, they will not expose them because they know they are of the same kind. But when you do that, the devil will do what? They will expose you. You can never recover. In a minute, your secret will be, will be open. Okay? That's why you see a lot of things happening today. You see they measure some men of God, women of God, when they do anything. And some of them, they will just they will expose them as if nobody have done that before. It's because of what you carry. Because already before you are there in that sea, the eyes of the enemy is watching. Before you get into the scene, the point scene, the location of that sin, the eyes of enemy already is looking. As God is also watching, the eyes of the enemy is on you. So be careful. The word soon spread that Samson was there. So the men of Gaza gathered together and wanted all night and waited all night. At the town gate, they waited all night. It's a person that they want, they have been targeting you. One more of any loan down. They target, you know, at the gate. They kept quiet. You see, they were quiet Some people, they mount, they even mount you. They, they're looking for you. They are quiet. They don't want you to know that they have laid ambush, that they are looking for you to destroy, to devour. You know, they quiet. So at times, when things are quiet, the moment you get out of sin, I mean, you are committing sin, and then so things are also quiet. Be, be afraid. At that moment, also be afraid. Okay? When people shout at time, it's also good. But when people quiet at time, there's the danger and then you cannot hear God again. And that's when also the quiet. You see, Satan is a serpent, and his word he has he has a I mean, only be wise like a snake and be gentle like a dog. At time, Satan also the people of satanic people world they also being wise like a snake and also being quiet as a dove at time, And that's why you too, the Bible says you should use it too whenever it's needed. Okay, let's continue. When the lights of the morning came, we will kill him. They say, wait, we don't want to kill him in darkness because this is what we want to do. We want to do it broad day, broad daylight. We want to do it koro koro. Like they want, they don't want to hide. You know, if they want to hide to kill something, they will do it that night. Nobody will see them. But they say, wait, let the night, let the morning come. Like Jackie mole wa. They want to do commit their sin. <laughs> in broad daylight. They want to kill in broad daylight. But let me tell you, even when you kill in broad daylight, you believe you have authority. They have not given you lances, but you have authority. But let me tell you, there's something called karma. I'm coming. Okay? I'm coming to you. Remember God anytime you don't see people. Remember, Anytime you are in power, remember God. Any power you have the energy. Any power you have the powder to kill people. You have the injection. Any power you have the bomb. Any power you have the gun. Any any I mean anytime you have the gun, you have the bomb, you have the powder, you have the injection, whatever you are using to kill people. Remember there is God. Okay? The remember there is God. Even when you are not longer afraid, you believe that there is law that we I cannot be arrested. I cannot be judged for this. But don't forget, Almighty God is there to judge everybody. So don't cause problem. All right? Let's continue. Now, verse 3. But Samson stayed in the bed only until midnight. You see? Him too <laughs> stay in the mid. I mean, he doesn't, he now, he changed his mind. Listen. He said, but Samson stay in the bed only until midnight ó ṣe short time ṣòtìyé he didn't finish the hours he didn't go duro because he has he knows you know that people are looking for you they are looking for your fault and you are still committing the fault then he got up took hold of the door you see he got up the moment he senses some things you understand me he stood up and he get hold of the door of the town town gates you understand me those people be don do sin because there's power they see grace of god even some people even the moment they lost the grace they lost still give them the give because it's been given to them already you know they still power you understand because of that any day when you start committing sin ọjọ́kọ́jọ́ let me i want to speak english yeah any day you start committing sin are you with me Any day you start committing sin, I'm telling you authoritatively, you can still be performing whatever you are performing, but the power, you have opened door for the enemy. All right? <laughs> and when you open door for the enemy, the moment you are you are realize that, if you don't confess your sin and go away from it and settle with God, the Lord already, you already obey, disobey God he will permit, the enemy will be permitted. Okay? And that's why the enemy always wants you to fall into a trap. He wants you to commit sin. Do you understand me? To do against your God. To bow for bullshit, then you are gone. You understand me? Hmm. Including, he removed, let me read that verse again. But Samson stayed in the bed only until midnight. Then to he got up, took hold of the door of the town gate, the town gate, including the door, two posts, at the pillar and posts. From pillar to post, he uprooted all of them and lift them up, bar and all. all. He puts he put them on his shoulder. You see, he removed them and put them on the shoulder and carried them all the way. He even took them. How you can see how empty those things look like. And I mean, Samson carried them away to the top of the hill. Ó gbé wọn kúrò níbẹ̀. Ṣé ibi tẹ́ ẹ dúró sí He showed that ṣóun lẹ fẹ́ dúró dè. Mighty Samson. Yeah. he shows that mighty Samson, you are waiting for me at this gate. I will not carry you because you are too small it uproot the gate that I will even open your gate. I will open the gate of your home, of this your country that own joy lójú. I will expose it to danger. You understand me? He expose the place for danger by removing the security, removing the gate. When they said they remove the gate, it cancel all the security. It cancel, you know, they are, you are waiting for, you know, still you are waiting for me there. He now remove the whole gate àti pillar and post òyìn mi pé ó pa gbogbo authority wọn rẹ at that moment if you want to do such thing you have to do it in a legal in a legal right when you are doing wrong thing writing in a wrong time or in a wrong foundation then it's dangerous for you okay he removed it he knows He has a gift. Samson is a giver. Is a he has he has the power. To back back pé I got the power of God in me. Don't take the power of God for granted. <laughs> I'm talking to you, child of God. Talking to myself, I'm a child of God. Don't take the power of God for granted. I got the power of God in me. Inu be bẹ̀yẹn lo da ìpòrò yẹn ti jáde. Bẹ́ẹ̀ni, bọ̀tí ó ń bọ̀ láti ilé alágbèrè lọ́dọ̀ àwọn aṣẹ́wó and you still performing. I got the power of God in me. When you get the power of God, don't misuse it. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. He shows to them that he got the power of God. And he did what? He removed this gate. Ó authority wọn He offended them. Now let's go. Verse 4. Sometime later, something fell in love. Hey. Sometime later, something now fell in love. In love with a woman named Delilah at the David Allo. He now fall in love with a woman called Delilah in the cup of my enemy. Pray this prayer. I will not fall in love with anybody <laughs> in the camp of my enemy. If they want to force one of your enemy come into your neck, you are in danger. Oh. Okay? There's is a delala of ọkùnrin. There's is a delala of obìnrin. Pray it in the camp of my enemy. I refuse to fall in love with the camp of my enemy. I will not fall in love. Samson, he now fall in love with somebody among gay. <laughs> the enemy. I refuse to fall in love with the enemy's kingdom. I will not fall in love with the enemy. Enemy of my life, I refuse to fall in love with you. Anybody that is my enemy, that I don't know before, I refuse to fall in love with you. Oh Lord, remove their love away from my heart. Every enemy, I refuse to fall in love with you. Oh Lord, remove their love away from my heart. Olúwa yọ ìfẹ́ àwọn ọ̀tá kò lọ́kàn ọmọ mo kọ̀ láti fall in love with my enemies <laughs> if your father's house also is your mumbo it's going to be sweet <laughs> tó wá gbọ́ pé gonna to sweet me today with the word of God that is coming it's going to sweet me today and nobody can destroy me because I will never fall in love with my enemy hey how we not fall I will not fall. I will not fall in love with my enemy. I will not fall. I will not fall. I will not fall with my enemy. I will not fall with my enemy. I will not fall in love. He fall in love and he also fall with the enemy. I will not fall in love with my enemy. Because if you fall in love with your enemy, you will fall with your enemy. Òun wọ́n sọ pé tẹ́lẹ̀ṣẹ̀ bá fẹ́ jìyà olódodo ńgbà tó bá ti dé wá forí kó jápé àforíkó scorby àmì ìforíkó skibọ mi ní foríkó i reject it i eh, reject you dèlẹ́là ọkùnrin i reject you dèlẹ́là ọkùnrin i reject tó bá jó obìnrin pray against dèlẹ́là obìnrin let's continue. Let's go. Let's go back to four. Sometime later, Samson fell in love with a woman named Delilah who live in the valley of Sorok <laughs> jẹ́ ń pè bẹ́ẹ̀ ni Sorok jẹ́ ń pè ní valley of Sorok jẹ́ ń pè ní valley of <laughs> valley I am tired of that valley I will not live in the valley there is a place in every places every places every every city every country that is a valley I am tired not the valley oh. I am tired not I'm preaching you. Oh. Anybody that will want to fight me because of this preaching. Oh Lord, raise your standard against them. Oh, so favor. Fight all my enemy. I'm preaching the word of God, not the word of my father, not the word of uh, Ajagono. Okay? Who live in the Villa Austro. Mm. The ruler of the Philistine went to her and say, you see, they went to her. You know, you reason why the prostitute, the demonic people, I mean, Delilah, do you know reason why? Delilah can never, he cannot disappoint <laughs> àwọn odò olóko ẹ̀ àwọn gbogbo àwọn tó ti, you know, he àwọn all the people you know is uh, The ruler of the Philistine went to her and said, Ethic Samuel, Samuel Samson, to tell you what make him so what make him so strong now ọmọ náà la máa rán síná ṣó ti They now say, ṣe ó ti lọ fọ́ọ̀lì lọ pẹ̀lú ọ̀tá ẹ máa gbọ́ foolishness níbí just see that's why they say if you ti not i pé love is blind When yọ ojú ìfẹ́ sọnù wọ́n sọ sígbó love is blind better use open use the love that is seen any love that is blind is dangerous for you love is blind <laughs> and some enemy also want to they want to hand over you to the enemy the people that will finish you up <laughs> they said that you should approach him she should approach him and ask him What make him so strong? And how he can be overpowered. And ask him how he can be overpowered and tie up. Security. Then each of each of us will give you magbo. Now, when they said they start sending and don't fall in love pẹ̀lú. <laughs> Don't fall in love. Stand in love. Open in love. Open your eyes. Watch and pray. Overpower. Or they said you should, you should ask, they should, the lady should ask him, what can, what can they do to overpower him? Somebody is asking what you can do to overpower you. And tie you up secure, securely. I mean, securely. Then each of us now they now promise the Delilah you see Delilah is Delilah with front car that they never buy you Delilah with front car that they never buy Delilah uh-huh, okay The each of us will give you one thousand pairs of silver silver is just like gold also one thousand you see the, you know the quantity of what they promise do you know a lot of amount they pay that one to bring you down Do you know? <laughs> they are changing people's life oh, with money, with many things. Hey, in this junction, before we continue, anybody promising people money to bring me down, oh Lord, destroy them. I refuse to fall in love and I refuse to give information of my life to the enemy. My daughter will not give information of her life to the enemy. Do you know one thing? Let me tell you. The information, the secret of our life is God. God, the God. The day you can bribe God, if you want to go and bribe God, you understand me? To leave me. God cannot leave me. He's not a man. All the enemy of my life, ò ní mọ Ọlọ́run. Débi pé Ọlọ́run máa ṣàánú fún ẹ. The enemy of my life the enemy that is very stubborn you know mọ Ọlọ́run o you no know God ló ń be. God please don't accept them ẹ ní mọ Ọlọ́run tó bá jẹ́ ọmọ Ọlọ́run to tọ́ gbàdúrà yìí ọ̀tá tó ń tájẹ̀tà yìí mọ́ ní àjẹpà àwọn kéka Ota mi ò ni mọ Ọlọ́run Ti wọ́n ma fi kú wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ wọ́n ṣègbè sọnù sínú ina ọ̀run àpáàdé ọ̀tá mi ò ní mọ ọlọ́run ọ̀tá tó dìde ogun sí mi ò ní mọ ọlọ́run ó parẹ́ ni ẹ̀ṣẹ̀ máa ń pa èèyàn rẹ̀ tẹ́ṣẹ̀ tẹ́ṣù bá gbẹ sókè ájò ẹ̀ mọ́lẹ̀ aṣọ ẹ̀ mọ́ kó ṣe pé máa aṣọ ẹ̀ mọ́lẹ̀ lásán aṣọ ẹ̀ mọ́ <laughs> àpáta bíi tí egungun ẹ̀yẹn máa ti rún jégéjégé tí gbogbo agbárí ẹ̀ máa ti fọ́ yángányángán ó sì yé hmm. kì í ṣe gógó tà nìkan ìtàn ti gbágbárí tí egungun wà ó máa fọ́ ni ó máa rún jégejége àrùn lẹ́bùlẹ́bù ó yá èṣù tó bẹ̀nẹ̀ tó mọ̀ ọ́ sì yẹn ó yá ìwo èṣù fúnra rẹ̀ ọmọ náà la máa rán sínú ó yá máa dojú kọ gbogbo àwọn tó máa ń lò ẹ̀rẹ́ against me tẹ́lẹ̀tẹ́lẹ̀ you know you cannot fight me I don't have your things in my house I don't have anything with you I don't have any covenant because you hate people who break covenant those of your enemy let them break your covenant your your àwọn àwọn ọmọ ẹ̀yẹn Sátánì yẹ kó break covenant yẹn ó yá bá wọn jà bá wọn wí bá wọn jà fúnra rẹ olúwa bẹ́ẹ̀ ni àtúnbẹ ọlọ́run àtúnbẹ ọlọ́run wo you can use also in tí èṣù bá ń lò láti bá wọn jà bẹ́ẹ̀ ni mo sọ mo kàn sọ fún yín lónìí we appreciate and then also we are telling you to pray if you like don't pray i was happy. Mm-hmm. I eh, look at the price. They say you approach him, and they all of them they will. How do you know there are many? Oh, look at the amount of money silver gold one thousand one hundred pairs of silver each of them you are seeing me now you want to compare you want to compete me with Jezebel and all Laila, that they pay money to Jezebel àwọn Delilah ọkùnrin wa <laughs> Delilah ma Delilah ma jẹ́ ká pè wọ́n Delilah they give them money Go anywhere, any length. Bring her down. Out of the money they give. They even organize some things. They say, come and sit down on the jokoi. So that they can finish you up. Any Ẹni any bowo. tẹni been Abendo approach àwọn èèyàn láti sọ go, come bring me down. Oh Lord, destroy their home. Destroy their life. Destroy them tọmọtọmọ. Destroy them. Àwọn eléyìí qualify for you, to bá gbọ́ qualify for dead. But when you are here, mi lẹ́nu tó tún sanwó fáwọn èèyàn láti target my destiny qualify for death tọmọtọmọ wọn qualify o wọn qualify for dead, wọn qualify for dead. those who pay money to bring that your business down they qualify for what for ẹ̀bà ni àbí for iyán they qualify for yẹ̀yẹ́ àti ẹ̀sín àti ikú òjijì one thousand one hundred pairs of silver. ó dá mi lójú pé lára àwọn ìlú kan tó máa ń tẹ́ gold àti silver sí tó ti ta àwọn rẹ́bí àwọn onígbìn lára àwọn diamond àti silver àti ruby tí Delilah gbà ó wà nínú market yẹn tó bá ti ra gold abájọ táwọn ẹlòmíín bá ra góòlù báyìí tí wọ́n bá ti kó wọlé báyìí wàhálà máa dé bá bóyá lára èyí tí dèlálà ti wọ̀ tọ́kọ̀ fún owó ẹ̀jẹ̀. let's go to six so delilah said to samson iṣẹ́ dé ọmọ aláṣejẹ tó bá gbọ́ pé iṣẹ́ dé ọmọ aláṣejẹ iṣẹ́ burúkú tí wọ́n ti gbẹ́sẹ̀ wọn lọ́wọ́ ti dé o ọmọ aláṣẹ jẹ́ o àwọn olórí burúkú èèyàn Dèláìlà àwọn Dèláìlà ọkùnrin tó ń bẹ nílé ayé ẹ ò mà ní rí mú mímọ́ o gbogbo Dèláìlà obìnrin àtọkùnrin tó ń bẹ nílé ayé o ẹ ò mà ní lọ́kàn balẹ̀ o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ní ọkàn yóò ní balẹ̀ your mind no go touch ground so Delilah said to Samson ó ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí lórí owó ni ẹ mọ̀ pé iṣẹ́ tí ẹ bá ti gbowó egungun ẹ máa ń le ni travel to this he travel go to left he go to left go to right he go to right go to front he go to front go to back he go to back because lórí owó ni <laughs> lórí owó if they pay me now on this i'm doing tí ìbàjọ́ lọ́run tó tó tó pè wá ló máa ṣẹ̀san fún wa if they tell me to go and kán ní aṣọ blue ló gbúdọ̀ wọ̀ máa lọ wọ̀ ni máa jókòó jókòó sórí ṣíà pèsèntà rẹ̀ má dẹ̀ máa tẹ̀lé ọ̀fọ̀ máa tẹ̀lé àìsí because they order me but ele I'm ordered by God let's continue. So Delilah said to Samson, Please tell me what make you so strong and what is who take the tie you up? What would they use to tie you up? securely. If somebody is asking you what they can use to kill you, somebody will say, you are not telling me it's love. One lògùn, ẹbọra ni wọ́n, wọ́n wà, they are into diabolic. Delilah is a diabolic, she is a diabolic woman. So when you talk about diabolic, diabolic people, they paralyze your brain. Do you know that diabolic They they could use that uh, diabolic things they actually is not ordinary What ti fún ní ìmúkùmù By wọ́n máa you fún lọ́tì mu nǹkan tí think? á ti fi nǹkan do you think it's ordinary somebody is asking you what they can use to tie you ṣe is it part of love what they can use to to kill you is it part of love somebody is asking you a woman is asking you nǹkan tó kí ló lè only buy. kí ni nǹkan using is ordinary the like the, the Samson is no longer with his with, with his senses wọ́n ti fún ní nǹkan kí nǹkan mu wọ́n ti fi nǹkan orí wọ́n ti dóòzì ẹ̀ wọ́n ti mú mọ́lẹ̀ wọ́n ti lo kayamata fún so ti yé but you know why that works he work in his body because he has already exposed himself to prostitute he already go to the prostitute kayamata also prostitution all those prostitutes they go to the road they go they sleep with many men torí ẹ̀ tó bá jẹ́ pé aṣẹ́wó ni ara ẹ̀ máa ń dìde sí and every you are always loved, Delilah. You need deliverance. You can just just one simple prayer. Oh Lord, deliver me from the spirit of Delilah that used to hungry me day and night. It's prayer. Oh. When some people say, when I used to see some people, they used to advertise the pre, uh, punani and some private part of ọkùnrin. Okay, a woman has to be sleeping around. It's good for body ṣé ó jóògùn ni àwọn bùdá ni àwọn àti àwọn prick àwọn ọkùnrin míì tó yẹ pé ó ti ní virus spiritually and physically the moment tó tó tó bá rí báyìí àbí tó bá kọ́kọ́ tiẹ̀ fara kàn ẹ́ wọ́n ti ṣẹṣẹ́ wọ́n ti ṣẹṣẹ́ ẹ̀rọ tó bá gbọ́ ẹ̀rọ wà á gbọ́ ọgbẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní forúkọ ẹ sínú kọ̀ǹpútà àbí anywhere tó bá lọ wà á máa gbọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ let's continue. Mm. He's asking you. And Samson replied, If I were tied up with seven near bowstring, that is be throwing, yeah, that have not yet be, been dread. Are we? You know, he's telling him, I mean, he's telling her that If they tie him with a thread that is strong, he's telling him, I mean telling her, sorry, him telling her that when they tie him, <laughs> tó bá gbọ́ pé ẹnu àwọn Yorùbá àwọn tó máa ń sọ èdè Yorùbá wọ̀nyẹn pé ẹnu ọ̀kẹ́rẹ́ ló fi ń pe ikú lórúkọ Jésù ó gba ọ̀rọ̀ ẹ̀ ó gbàdúrà sẹ́nu ẹ̀ tó bá jẹ́ ìka ènìyàn tó bá wà lọ́ba ọ̀dà ohun mi better ronú kó wàdà before it's too late for you tó bá dẹ̀ ronú kó wàdà the prayer will not work for you ọpọlọ tó bá sọ pé o get in be to get the people of God the Almighty will paralyze your brain I pray to my tongue myself ẹnu mi ò ní pa mí ẹnu mi máa gbà mí ni àti tọ́mú mi ẹnu mi máa gbà ni kò ní pa wá ẹnu mi ò sì ní pa ọmọ mi kò ní pa mí kò ní pa àwọn olólùfẹ́ mi náà lórúkọ Jésù gbogbo ẹni fẹ́mi fẹ́rẹ̀ ẹnu mi ò ní pa ẹ ó máa là ẹ ni don't worry this word ẹnu mi gbọ́rọ̀ olúwa ó máa là mí èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi ò ní pa wá in Jesus name Oya let's continue. He said they should tie him with that seven of Troy. Okay? And he said, uh, he said now, he said it will be so it will become weak. He's even telling him that by the time, in the first time, he said it will be weak. That but that will not kill him. Verse 8. He said, So the Philistine, Magbo, so the Philistine rulers, not even ordinary people now, the rulers now in, now get into the case of Samson. So the <laughs> I want to pray this prayer today. Those of us that always say, every Philistine on my case, don't pray that prayer like that again. If you're in Nigeria, Philistine will never be your problem. But like today, if you want to pray now, if you like me, I'm from Mundo State, Ikare Akoko. Every wicked spirit of Ikare Akoko. If you marry from any family and you know that they are disturbing you, you don't mention Philistine because when we go to church, we always, every Philistine spirit working against me, you are not in the Philistine. Philistine are not the one, one working against you now. They work against Samson. They work against uh, Israelite. They work against those you know. But those one working against you, okay? Because some of us, There's some people, some Christians, they always, Philistine spirit working against me. Uh, you are not in Philistine. Mention the household of your father, of your mother, all the places you notice that they are waging war against you. Okay? So that the prayer will not be praying against Philistine, even they are not working against you again. Alright? Like now, if I want to pray this, I say, every evil spirit in my father's house from Ikare, from my mother's house from Kogi, from my husband's house from Mijabu, and Ẹ̀pẹ́ and ibo ni Ondo state àti gbogbo ibi tí mo ti mọ̀yàn rí tẹ́lẹ̀ oh they are working against me Holy Ghost fire consume them destroy them consume them destroy them stop mentioning Philistine I'm telling you it's not a it's not a joke I'm telling you mm-hmm. but we continue I'm just I'm just trying to enlighten you over this case so but we are still going to pray so the Philistine rulers brought Delilah seven new ha, boasting. You see, those things they now use against Delilah, against um, against Samson was being supplied by ruler of Philistine, the kingdom, not ordinary people that some that that that, that is interested in the case. The big people. Hell hey they brought it to Delilah she tied Samson up with them Oh, they Samson but gbogbo okùn tí wọ́n gbé wá yẹn táwọn olórí gbé wá gbogbo olórí tó ń supply agbára Fan àwọn ọ̀tá mi láti máa bá mi jà ọlọ́run sọ pray it Me ò Philistine ruler because mi lógun pẹ̀lú Philistine gbogbo alágbára ayé tó ń supply agbára fun àwọn ọ̀tá mi láti bá mi jà Olúwa sọ wọ́n dòkú àwọn àtàwọn supply ni agbára sọ gbogbo wọn di oku, o gbogbo alágbára ayé ẹ gbogbo ìkà ilé bàbá àti ilé ìyá àti torílẹ̀-èdè àbíbikíbi tó bá wà tó supply agbára fun àwọn ọ̀tá mi láti bá èmi àtọmọ mi jà Olúwa sọ gbogbo wọn dòkú gbogbo ẹni gbàgbára òkùnkùn láti fi bá mi jà ìyẹn okùn yẹn ni wọ́n ń pè ní agbára òkùnkùn what they supply to Delilah is what they call the evil spirit from the rulers of darkness kí ni mo sọ fún yín say after me this is okùn kìíní tó street yìí is the spiritual <laughs> rulers of darkness from the highest Eh. We are not fighting against flesh and blood, but against principality, against rulers of darkness. Ah! Pray it again like this. Every rulers of darkness working against my life, oh Lord, destroy their kingdom. Oh Lord, destroy them. Every rulers of darkness fighting against my destiny, against my children, against my daughter. Oh Lord, destroy their kingdom, destroy their power, Destroy, pray it to, if you have business and they are working against your business. You have life. They are working against your life. Pray against them. Pray against it. Every rulers of darkness working against my life. Every rulers of darkness working against my daughter. Every rulers of darkness working against my destiny. Every rulers of darkness working against my living. Oh Lord, destroy their kingdom. Oh Lord, destroy their power. Oh Lord, destroy their authority. Oh Lord, destroy them. Anybody tó ga jù mí lọ tó ń Lord destroy them. What is já pa. <laughs> Tó bá gbẹ́ pé já pa. Pimplimpim já pa. Mo rí yín lórí bí ẹ já pa. Kí ló ń tẹ já pray. Any man or woman taller than me, maybe ó ti ẹ̀ ṣọ́ọ̀tì torí ẹlòmíín wà ń bá kò ga ẹni tó bá ní agbára láyé every last of darkness working against my life against my daughter against my children against my people against my platform oh lord destroy their power destroy their power destroy their power destroy their power destroy their power destroy their kingdom destroy their power destroy their power the power of the enemy shall be destroyed so shall it be. We are preaching the word of God, not the word of my father's house, biologically. What is written? She timed something all with them. Verse 9. She had hidden some. Look at it. She had hidden. She had Eating some men in one of the inner room. O ti kó àwọn ọ̀tá pamọ́. Ó kọ́kọ́ gbàdúrà yín ká tó ibi tá a kó ọ̀pá ọ̀tá pamọ́ sí. Where the enemy is hidden to capture me. Holy Ghost fire consuming them. Ikú pa wọ́n mọ́ bẹ́ẹ̀. Ó yá ikú òjì pa wọ́n mọ́ bẹ́ẹ̀. Ikú pa wọ́n mọ́ bẹ́ẹ̀. Ikú pa wọ́n mọ́ bẹ́ẹ̀. <laughs> Ìwọ́n tó yẹ kó gbàdúrà yìí dáadáa sí ò Hey! ọmọ ológo ìyá ẹ̀ kó bá ẹ tán wọn máa gbọ́ tó bá ka sórí dáadáa wọn ní ìyá ẹ̀ kó bá ńgbà tó lóyún wọn ní ó máa mọtí ó kó bá ìyá ẹ̀ ti kó bá ẹ ó yá máa tún gba ọsúnmọ́ ọlọ́run ó tún wà lọ́rùn ní bèbè you understand gbogbo àwọn ọ̀tá tá a kó pamọ́ ìdí ẹni mi olúwa fi kú pamọ́ mọ́ bẹ́ẹ̀ níbi tó pamọ́ sí all the ìdí ẹni mi. Ọlọ́run fi kú pa wọ́n mọ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀tá ayé mi to wà ni koko. tó ti sá pamọ́ láti gbẹ̀mí mi láti gbẹ̀mí àwọn ọmọ mi ikú pa wọ́n mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run fi kú pa wọ́n mọ́ bí tó wà bí tó sá pamọ́ sí Ọlọ́run fi pa wọ́n mọ́ bẹ́ẹ̀. You see this happen to Samson so that you can pray. If you are listening to me, you take this for joke. I may be joking at time, but I'm telling you, God is not a joker. In respect no, you know everything like it's not. There's nothing like a joke in the presence of God whatever. That's why when you even are joking, you have to be careful what you say. Don't take me like a joker. I'm not a joker. Okay? I'm not a joker. I'm not joking. That's meaning. And this word of God is not so joking with you. He has passing. he's passing a serious message to you. The men in the... Mm, she had hidden some men in one of the inner room of her house and she cried out. Samson, you see, she's the one that even cried out. Enemy. <laughs> Enemy. They see the one that raised the alarm first. Uh, she cried out and said, Samson, the Philistines have come to capture you. He pretends. How can you be a fool? Even when she shouted, won't you know that she's the one? She tied you. Why is it that when he tied you, that the Philistine now came in? It doesn't have hand in it. You won't know that she won't tie you. Oh, sorry, the Mr. Tairu. She tied you. And after tying you, she now chatted again. Yay, the Philistine has come. Any man or woman trying to ban me to call for the enemy, to destroy me, oh Lord, destroy them together. All the enemy and the informants, oh Lord, destroy them together. Every enemy of my case and the informant, oh Lord, destroy them together. Father, destroy them. Oh Lord, destroy them. Every enemy of my case, or my daughter's case, and the informant, oh Lord, destroy them together. Destroy them. I will not be destroyed. My daughter, my people will not be destroyed. Every enemy shall be destroyed. Not me. àìgbọràn o ọlọ́pàá Samson o àìgbọràn o ṣóun lọ́pàá Samson o àìgbọràn o ọlọ́pàá Samson o ìfẹ́ tó ṣẹ̀tàn ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àìṣẹ̀tàn náà ni kò ní ìfẹ́ tó òun ló pa Samson o èso ta ní ká máa jẹ Delilah ni èso náà <laughs> ìlú ta ní ká máa lọ Delilah ta ní ká máa fẹ́ Samson mà ti fẹ́ o àìgbọràn o òun ló pa Samson o àìgbọràn o ṣóun ló pa Samson o àìgbọràn o òun ló pa Samson o dèlálà tí wọ́n ní kó mọ fẹ́ Samson mà ti fẹ́ o àìgbọràn o òun ló pa Samson o. Let's continue. This Philistine has come to capture you. But Samson snapped the bowstring as a piece of string. Snap. When it is bound by, by fire, so the secret of his strength was not discovered. He break loose. The secret has not yet opened. Ìkíní de, èkejì kẹ̀bẹ̀, eketa. jẹjẹ. This one ti something you ju mẹ́ta lọ. Samson has more than grace and he has more than theory. He has grace upon grace. Even when he has to be destroyed, to perish, to fall with the enemy, he has grace. But Emi, I will not die with the enemy. I will not die at all. My children will not die. But the enemy will die. They will go down for my sake. Fall in love with Delilah. Delilah ọkùnrin Mbolewa how market. Delilah obìnrin how market. Kò ní dáa fún Delilah ọkùnrin àti obìnrin. Every Delilah anybody playing the role of Delilah in my life, oh Lord, destroy them. Èmi obìnrin lèmi báyìí, any man or woman, anybody playing the role of Delilah in my life, but you're ni ẹ, you want to be playing the role of Delilah in my daughter's life? I pray for the future of my daughter. When they will be married, we will not marry Delilah. My husband we not marry Delilah. The Delilah in the life of my son. Every Delilah in my vicinity, in my territory. Holy Ghost fire destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Pray it. Every Delilah in my territory, in my surrounding, in my vicinity. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. <laughs> every Delilah, every Delilah, that man or woman that wanted to hand over you to the enemy, they are Delilah. Yes. Oh Lord, every Delilah, every Delilah in my territory, in my surrounding. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Every Delilah in my daughter territory. Oh Lord, destroy them. Every Delilah in my son territory. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Pray this prayer for the rest of this week. When you are praying other prayer, pray this. to bá jókòó, to bá jóbìnrin. Pray it this week. Delilah. Oh, take capture me. Let's go to Boston. After Delilah said to him, you have been making fun of me Magbo. gbọ́ ó oúnjẹ you are making fun of me tani ó fi ń ṣe lẹ́yà bí ó ṣe lè lálà kò ní dáa fún ẹ dè lálà ó yá dò lálà bá ṣòfò sọnù dè lálà bá ṣòfò sọnù dè lálà bá ṣòfò sọnù ṣòfò sọnù ṣòfò sọnù ṣòfò sọnù ṣòfò sọnù ṣòfò sọnù dè lálà ṣòfò sọnù ṣòfò sọnù ṣòfò sọnù ṣòfò sọnù every day lálà in my country every day lálà in my surrounding every day lálà in my home every day lálà in my family every day lálà in my children's life every day lálà in my life every day lálà in my finance Holy Ghost destroy them destroy them destroy them. Mm. Afterward, Delilah said to him, You have been making fun of me and telling me lies. Now, people, please tell me how you can be tied up. Egba, <laughs> wow. You see, when you are being captured, if you lie, you finish, go. We go finish this spiritual, this preaching, we go, we go finish. Her. You see, before the enemy will have korokoro face to face to you like this. O ti jẹ kamayamata before they can ask you kí ló lè pa ẹ́ àkọ́kọ́ escape ẹ̀ secondly o escape ẹ̀. Hmm. Wọ́n ti da orí ẹ̀rú. Anyway, everything, ẹ̀rífín lágbà and you cause it for yourself, not me. I'll not cause evil for myself. mm. <laughs> àwọn Delilah ti sá lọ ni Delilah ọkùnrin Delilah obìnrin níbo lẹ sá sí ẹ ti sá wọ̀gbó lọ ní o Delilah ọkùnrin iná ló máa jó yín láìpẹ́ láì jìnnà o iná lẹ máa kú sí iná náà lẹ máa kú sí ẹ máa kú sínú iná inú náà lẹ máa kú sí. Hmm. verse eleven Samson replied if I was tied if I will be tie all with the it, now tell him another thing i mean tell her another thing he now say maybe the one you used before they have used it if he now tie with rope that had never been used You see he was telling him then eh, maybe you go and go and look for Oh, could not ń gbẹ̀rọ ń kára o èyí tó fi ń become not me he said he become weak as everyone else i refuse to be weak Pray. Any man that is penetrating to me to capture me, to ruin me. Oh Lord, abort their engagement in my life. Every evil engagement in my life, in my children's life. Oh Lord, abort it. Every evil engagement. Hey. Some people, they will just call you to meeting, meeting, meeting. Oh, no more people don't even finish your open they be giving you some a lot of things like this Some are rò for good is or evil so Delilah took but that's something. now explain that maybe the one you used before is old go and look for new one that is strong <laughs> that is strong. Mm. Say go and look for the one that is stronger than the one you used before. So Delilah took new rope, ṣẹgbọ́, olori buruku, rope, and tied him up with them. Then men were hidden in the inner room. Àwọn wọn tún sápamọ́ Before and again, Delilah cried out, Samson the Philistines have come to capture you. But again, Samson, ó tún gé o, snap the rope from the from his arm as if they were tied. Ó yọ is the same the same way. Delilah said you have been making fun the same thing not? tún repeat dead deadly game deadly game anybody playing game with my life everybody playing deadly game with my life you go for the dead yes i will live but live but live but live to declare the goodness of god any man or woman playing deadly game with my life with my children's life that dead is for you you go with the dead i will live with my children with my people to survive, to live, to testify the goodness of God. Deadly game. He said the same thing. Say you are telling me lie. Now tell me again. He's telling you to tell him. Oh, escape with death, number one. Two. I regret kò sí oúnjẹ tí Delilah lè kó sáwo if Delilah put money and food on your table for you is a poison Delilah if they put anything to get word from your mouth is a rope to tie you down if Delilah offer you whatever eh is a snare to trap you to catch you I refuse to kó sí pańpẹ́ ọ̀tá. Delilah, I reject your offer. Delilah, I reject you. Delilah, I reject you. In the name of the Father, the Son, and the Holy Spirit. My daughter rejects you. My son will reject you by fire. Delilah in my son's life. Holy Ghost fire destroy you. Fire of God consuming you. Offer ẹ̀mí mọ́ kó agbára dèlẹ́là lórí ayé wa kó parẹ́ dànù kó ṣubú. seven thirty few more minutes we round it up a lè cut ẹ̀ sí wẹ́wẹ́ náà we don't move by what we see we move by word of God. another third time Samson replied again, if you have been waved the seven braid, ṣé máa of my head. Nígbà yẹn ó wá sọ fún pé seven braid. Irun ẹ̀ méje ni, irun Elijah. I mean Samson méje ni. Into the fabric on your loom and tied it with the loom short short to a or will become as a man, weak as a ordinary man. Samson is not ordinary person. If you are not ordinary, you mingle with Jezebel, you mingle atọkùnrin àtobìnrin o you got to be careful. <laughs> hmm. So when he slept, Delilah wove the seven dread of his head ó ti gé irun into the fabric exactly then she tied it with the loom. Hey. Again, she cried out. Samson, after tidying that, after doing that, shaving his head, now cry and call for the Philistine again That's the enemy. Samson, the Philistine, have come to capture you. But Samson wake up. You see, he wake up this time around. You know what if Oborete, which you wọ́n fi kinní náà wọ́n ní wọ́n fi rẹ̀ tẹ́ fi ba ayé èèyàn jẹ́ ó ti yẹ bẹ́ẹ̀ ó sùn máa wò pé òun jẹ ayé ọlọ́ba òun jẹ mi lọ nìyẹn tó ń gbà pull back the loom struck shortly and yeek, yeeking his head. yoking the head. You know, when anytime you want to sleep, you know he always cover because the hair was long he has to pack it but this woman now shave it and put it in the dust fabric lat fìlà tó fi dé orí yẹn àti aṣọ then when he wake up he was trying to you know when he, anytime he wake up like that he would want to open his head and touch or whatever he just you know maybe hold his his head He said, then everything was gone number fifteen then Delilah it doesn't work also delilah the last one now delilah now putting how can you tell me i love you you love me when you didn't share your secret with me somebody said, how can you tell me you love me and you didn't share your secret with me you made fun of me three times you now is now counting it you escaped death somebody want to kill you anyway wọ́n ní tó bá máa ṣèyàn kò kí ń lọ̀gá àṣìṣe òní master nígbà tí foundation bá ti rough what can the righteous now do and you still have told me what make you so strong she now listen to this statement verse sixteen she tormented him do you see she now tormented him Do you understand? Delilah tormented. All this while, she had been a tormentor. Gbogbo ẹnikẹ́ni tó ń torment ayé mi. Planning to ruin me. Oh Lord, destroy them. Bẹ́ẹ̀ni, any man or woman tormenting me, tormenting my children that wanted to ruin us, oh Lord, destroy them. Such people, Father, destroy them. Verse 16, you. George sixteen sixteen. She tormented him. nagging day after day until he was sacked to dead of it. It tormented him. Any man or woman that is tormenting my life, tormenting my children, oh Lord, destroy them. That's why I'm telling you, anybody tormenting you, anybody disturbing you, they don't want you alive. They want you dead. Tormentors are killers. Part of attitude and spirit of Jezebel and Delilah is tormenting. Are you with me? The spirit of part of satanic and killing spirit is a torment. Even they, they use that torment in the lake of fire where the dead people, uh, the sinner will go, according to Bible. Tormentor, spirit of tormentor is a spirit of killing. Anybody that torments you, if you have anybody, if you have husband that torments you, if you have a wife that torments you, if you have people that torment you they want the system of killing is another system of killing people those ones they won't tell them because when the people are being tormented you will develop a lot of sadness in your life a lot of buzz, a lot your your vp will be rising you will not be happy the moment you be, spirit of the, the moment you're <laughs> you are being depressed you'll be having vp a lot of sickness will be coming in Now, pray this. If you are evil ones, the Lord will destroy you if you, are, you come under this platform today. This prayer will, will turn to, to sword. It will, it will shock you in your neck. Any man or woman tormenting my life, oh Lord, destroy them, torment them to death. Call yourself. The spirit of tormentor from the pit of a torment all of them to death. Any man or woman tormenting me, tormenting my children, tormenting my business, tormenting my glory, tormenting my home. Spirit of dead from air fire, torment them to dead. such people. So shall it be. In Jesus' name. Finally, Samson shared his secrets with her. Samson now shared a secret with her my hair has never been cut wọ́n bẹ̀rẹ̀ sí ń kà àwọn Mr. Jùgbòyó ó bẹ̀rẹ̀ he confess for I was I was dedicated to God as a nursery ìránṣẹ́ alone. Oh my God. I was dedicated to God as a nursery from birth. If my head work shave, though, if my head are shaved, my strength will leave me. You see, if my head is shaved, he said the power will leave him. But you know what? And that's why they said today, your head is your glory. A majority of women that always sleep around men, you see, when you want to do fornication, you want to do whatever, you touch your head. There's nobody. They touch. Even before you start, in the moment you start dating, the first thing you do is kissing. You touch somebody's head. Your mouth is in your head. So they will tell you, you bring the person's head like this. Ọwọ́ elégbèdè tó bá jẹ́ kán fi kan orí ẹ̀ with even and that's why you see diabolic people they put ring on their hands It's nothing they want to do they must touch your head they say they are playing love they touch your head systematically and that's why you see the diabolic people also they start looking for women to sleep with they start looking for men the day Samson slept with that prostitute the power already is gone but God gave him grace many times He allowed the Delilah also to manifest in that kind for him to repent, but he never get the spirit of repentance. To ask God to remember, I've sinned. Before things like this could come, I've sinned. Where did I miss it? To correct himself quickly, but he never do that. The spirit of one, Jekyll, and physical consciousness, eh? You know, let me read from verse 17 again. Finally, Samson shared his secrets with her. My head has never been caught. He confessed, for I was de dedicated to God as a Nazarene. Nursery, that's a past, a child, I mean, a, a servant of God, for God, from birth. If any If any, if my head was shaved, my strength will leave me, and I will become as weak as anyone else. God forbid. I refuse to be weak. I will not be weak. The Lord is my strength. I will not be weak. My children will not be weak. My home will not be weak. My business come back to life. The one that they made with iron, that you are weak because they attack you. Yes, come back to life. Go revive all my things. Pray it for yourself. Oh. I'm giving you clues. I'm reading this to you. And I'm calling prayer points, praying for myself. I'm not going to pray for people on the media. I pray for all people. I pray for everybody. But a lot of enemy, they watch also. Say, all of the year, God be blessed. All my enemies shall be perished because enemy watch me as well. But all my people, even if you are not here, you wish me good, you are a blessing to me, you have not given me trouble, and you are not going to give me problem. The Lord will bless you. The Lord will answer you. Delilah will not conquer you. You will not be captured. I will not be captured by the enemy. The enemy will be destroyed, not me and you and our children. My strength, he said his strength will disappear, weak. Let me read that place. It's very somehow to me. I'll be reading it. Finally, Samson shared his secret with, the, with her. My head has never been caught. He confessed. If I was dedicated, I was dedicated to God as a nursery from birth. If my head were shaved, my strength will leave me, and I will be become as weak as anyone else. The Lilad now carry on the activities in Do realize he has finally told her the truth. So she sent for the Philistine rulers, Shegbo. Delilah, you see when you see some ashevos, they have power to the, they can stretch their hand even to parliament, some country. <laughs> no, it's small It starts from Philippines. <laughs> Philistine, not Filipino. Is that from Philippines? I mean Philistine. Ó pè láti Philistine ni. So, anywhere, if prostitutes have power in the kingdom of any country, eh? The kingdom is for evil. The kingdom will, the country will have problem. Because Delilah is for diabolic. The bully the throne of good, every good, every throne that you want to encounter good and peace eh, has to be dedicated to God. God owns the throne, not demon and not Delilah. The good people of God deserve to be treated well, not prostitute. Some people, they use prostitute. Wrong government use prostitute. Yes, wrong government, read my lips a husband, a man that patronize, is is not he doesn't love uh, uh, even the people the prostitution. He doesn't love them those who do it. When you see people who are in condition and they are doing that position, you should change them. But you're not patronizing them. Then you are evil. You are a taboo. You are a, a, a, a, a poison to your system. Okay? I'm preaching what is written here. And I'm God, I pray before preaching this. Lay as it's laid in my heart. The truth. And Delilah hmm, finally told her, told me, okay, 18. Delilah realized as he finally told hmm, Delilah realized he has finally told her the truth. So she sent for the Philistine ruler came back one more time he was now begging them because already he's in contract pé tó bá ti lè mú balẹ̀ contract ni Delilah tó gbowó lórí ọ̀rọ̀ mi mo sọ pé kò dòkú ọlọ́run bá mi sọ Delilah tó gbowó lórí ọ̀rọ̀ mi dòkú Delilah tó gbowó lórí ọ̀rọ̀ mi láti gbẹ̀mí èmi àtọmọ àbáwọn olólùfẹ́ mi ọlọ́run sọ Delilah náà di òkú Delilah tó gbowó lórí ọ̀rọ̀ mi Delilah tó gbowó lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi àtàwọn olólùfẹ́ mi ọlọ́run bá mi sọ delilah náà di òkú she said for the first and as finally you know one more time those people are even tired let me read it again delilah realized he has finally told her the truth so she sent for the philistine rulers come back one more time she said For he has finally told me his secret. So the Philistine ruler returned with the money in their head. Ìgbà tó wá gbowó, wọ́n pa, wọ́n gbowó. Ah, lórúkọ Jésù. Gbogbo contract yóò tàgbà. Pray this prayer. Every contract of the enemy over my life, over my children. Oh Lord, abort it. Oh Lord, forfeit it. Oh Lord, forfeit it. Oh Lord, forfeit it ó lọ abort it ó lọ abort it Oh Lord, forfeit it Oh Lord, forfeit it Oh Lord, forfeit it every contract that the enemy has, has been given to the enemy over me and my daughter over me and my children Oh Lord, forfeit the the, the, the, the contract. Yes, the contract had to be aborted, to be destroyed, be destroyed, be destroyed, be destroyed, be destroyed. any gbowó se any sanwó se any fẹ́ gbowó se at any sanwó se lórí ọ̀rọ̀ mi láti bayé mi jẹ́ lórúkọ Jésù. Àwọn ẹ̀dá bẹ́ẹ̀, may your contract be cancelled, may your contract be cancelled, may your contract be cancelled, may be aborted, may backfire, may destroy you, not me. and they came back with the money. Verse 19. Delilah. Lo- hmm. Delilah now lulled Samson to sleep. Lord, to sleep. Or rẹ̀ tẹ́ ó tún máa fún ní nǹkan tó máa ń jẹ tó máa fi ń tàn. with his head in in her lap ó wá rẹ̀ tẹ́ ó wá gbórí ẹ̀ sí ẹsẹ̀ bó tiẹ̀ gbọ́ táwọn ìyá kan sọ pé lè làálà náà lọ́gbọ́ ó gbórí ọkọ ẹ̀ sẹ́sẹ̀ tó fi pa ni ọlọ́run o ò lè gbórí ẹ̀ sí pílò ni ẹsẹ̀ dè láìláì ló fẹ́ gbé sí yọ̀ọ̀yọ̀ òun Mm. Delilah lured Samson to sleep with his head in her lap, and then she called in a man to shave off the head. Mm they now shave all his head gbogbo orun ẹ̀ pátápátá ní wọ́n wá fa lórí korodo hmm, wọ́n wá sórí ẹ̀dọ́ ló mọ̀ rock to shave off the seven lock tàkọ́kọ́ yẹn wọ́n kọ́kọ́ kó kúrò nínú ó ní tó bá kó kúrò to nǹkan tó ń fi ń but this time around wọ́n wá kó wọ́n wá gé pátápátá shave lock of his head they now shave shave off the seven lock of his head in this way she began to bring him down. She began to bring him down. And his strength left him. And really, the strength left him. You see, because the torment was much, that's why he was now being weak and be, he, he lose courage. Even that time he was saying that when they cut his head, he said, I've been cut spiritually. Yeah the day he slept with the prostitute and he now fall in love that prostitute that he slept with he gave the spirit he gave audacity and strength to now fall in love with this original demon the Oyalo, the retire retire prostitute prostitute yeah Lala is the retire one original one that now controlling the aṣẹ́wó uh, eh, prostitution kkks the original ògbólógbòó one controlling small small ones you know and the strain left him. The strain left long time. But they telling us this that um, the strain left him long time. Okay? But physically, spiritually, the strength have left him. And that's why you see he could not call God throughout this trial. So I had it throughout the trial period. He didn't call God. He never called God on the case the the ibi tó ti pẹ́ ọlọ́run nígbà tá a ti ń kà tẹ́ máa rí sí àṣẹ máa débẹ̀ ni until everything is finished you now see they finish him up wọ́n yọjú ògùn ẹ̀ wọ́n ṣe máyámáṣàmá wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ wọ́n ti ṣe ṣàbàṣàbà he now call for death pé even him tóun bá kú gan òun ò ní wúlò tóun ò bá kú gan òun ò ní wúlò ṣó ti yé let's continue and the strength left him that's when he discouraged because ó ti believe pé ó ti kó sọ́wọ́ the torment was so much to the level that he has to submit himself He has to submit himself to the wicked souls. Then she cried out, Olórí burúkú, Delilah ń sunkún, Samson, the Philistines have come to capture you. See? Say they are here. Ó gba contract ni because he want to leave. He want to just, he, kill, he collected money. Judas ìkejì lélẹ́yìí o ṣó ti yé mẹ́rin judasi kariotu collected money to betray jesus this also akọ ni wọn akọ máa ń wà abo máa ń wà betrayer judasi judasi can sell anybody kò see, there is no amount of good you can do to judas judasi carriot was the whole money finance of that group was given to him still yet he betrayed. There's no amount of blessing you can release to the Judas. He will, he will do evil to you. There's no amount of love you can show and commitment you can show to this Delilah. They will destroy you. Jezebel, àwọn ló burú jù. They will keep their husband at home. Eh? They will keep people's husband. And after killing people's husband, wọ́n máa lọ́mọ́kọ wọn wọ́n máa show post káàkiri pé àwọn wà pẹ̀lú ọkọ wọn ẹni bá pa bàbá ọmọ mi tó bá tún show post may your wife or your husband die soon. twenty he then he cry out Samson the Philistine I hear has come to capture you ó làmọ this time around kò ní to run you need to capture you you are being captured when he woke up he thought I will do as before nígbà tó jí ó rò pé màá ṣe bí ti tẹ́lẹ̀ and shake myself free but he didn't realize the Lord has left him the Lord have left him mm-hmm. it's dangerous for you in the time that this Delilah and Judasi and whoever atara ilé atara, oko tó ń sọ̀rọ̀ àwọn di lálà tó ń sọ̀rọ̀ àwọn di jésì rẹ̀ o tó ń sọ̀rọ̀ àwọn di anything when they are doing and you are not praying <laughs> it's dangerous the Lord has left him because during that time you are being tried the Lord wanted to shout he wanted to talk ni kì í kàn ṣe just noise empty noise he wanted to talk to him we talk to God So the Philistine capture him and gang gang out his high. Hey, they took him to Gaza. Wow, abajo, abajo, mm. Mm. wicked souls. Hmm. So the Philistine captured him and gang, gang out his eye. They took him to Gaza, where he was bound with bronze, shame, and forced to grant grain. Hold on. Gangan in the prison. They put him, they now put him in a prison. They don't put him ordinary prison. They put him they first of all remove his eye and they now put him in prison. Prison is a place you be you are bound and they remove his eyes. Anybody can do anything to poison them. They remove their eyes. But before long, this hair begin to grow back. Oh, what a merciful God. What a mighty God we serve. What a mighty God we serve. What a mighty God we serve. What a mighty God we serve. Hmm. Wonderful God. But before long, his hair begins to grow back. Hmm. Something finally victory, but it's not a victory. 25. No, let's read 23 first. The Philistine rulers held a grand festival. Wọ́n wá fi ń I refuse to be banned. When Jesus set me free, when God set me free, why should I be banned? When God set me free, why should I be bound? When God set me free, why should I be bound? Why should I be bound? When Almighty God set me free, why should I be bound? Where God set me free, why should I be bound? When God set me free, why should I be bad? Why should I be bad? Yeri baba santa yaba. bangada bo soka yaba seke yaba. negede bo santa yaba. Let's continue. And the Philistine rulers had a great festival, offering sacrifice. Look at it. They want to serve idol. They want you now to bow for the bullshit. They want him to come and dance. A host, a servant of God, the Most High. Some people, they wage war against God. And when I go to the battle with the Lord, I am a winner. They look down on God. When you bring God down, be careful so you will not be brought down. Lift God up. God is higher than the idol. God is greater than the greatest. He is mightier than the mightiest. In God we trust. Let's read this. 23. The Philistine rulers held a, a great festival, useless festival, offering, sacrifice, and pra praising their gods, Dagon. Àwọn ló ah báwọn ló fún China ní Dagon ni. Ah, torí Dagon ni làwọn náà lọ bẹ́ẹ̀. Bible ló sọ bẹ́ẹ̀ o, no call for me o. Anybody that want to fight me because I preach this gospel. Oh Lord, destroy them. Find my path, battle, Daddy. I'm preaching your word, not my father's word. I'm just doing according to your wish, not according to my wish. Yes. Normally, if I look at my flesh, I won't do this. But Lord, I'm doing it for your sake. I'm doing it for your sake, Daddy. Daddy, I never disappoint you and I never deny you. Even things when things are rough. I trust in you. You will never disappoint me. Affiliated roll. I'm reading and reading and again surprised me and then web by web. A child of God. agbára ayé àti agbára ìkà gbogbo ẹni fìlọkulọ lọ mí lọ bring them down oh Lord destroy them gbogbo ẹni fìlọkulọ lọ mí tó fẹ́ fìlọkulọ lọ ayé mi àti ògo mi àti ògo àwọn ọmọ mi Oh Lord, destroy them. The Philistine rules. The Philistine rulers held a great festival of free sacrifice and praising their God, their God. This they said, Our God has given us victory over our enemy. Eh? Enemy, you will not tired over me. Enemy, you will not tired over me and my children. Pray it oh, it's not because of me. Enemy will not tired over me. Enemy, gbogbo ọ̀tá tó yọ̀, ẹ máa sunkún ẹgbọ́jọ́ ikú yín lórúkọ Jésù gbogbo ọ̀tá tó yọ̀ lórí ọ̀rọ̀ mi, lórí ọ̀rọ̀ ọmọ mi, ẹgbọ́jọ́ ikú yín o, ẹ máa kú dànù lórúkọ Jésù, ọ̀run fi wọ́n ṣòfò, gbogbo ọ̀tá. Yes, tó bá sọ pé ọ̀tá lé ní máa ń dẹ̀yìn, tìláìlá and àwọn tó sanwó fún ọ̀tá lè má dẹ̀yìn ni you have them in your family you have them in your country you have them in your home you have them in your, in your husband's family you have them among friends you have them in business place you have them in surrounding you have them even where you go you don't know yes he said the enemy enemy our enemy Samson what did he do What did he do? What is the offense of Samson? Offense of the Samson, he went to the camp of the enemy to sleep with their prostitute. The prostitute is uh, is the instrument, is what the idol. I tell you, if you see anybody with prostitute, with bad with Jezebel spirit, Delilah, they are related to idol. And can two work together? Uh, can two work together can two work together except they are in accord what do you have ìbáṣepọ̀ wo ni òkùnkùn àti ìmọ́lẹ̀ ní èèwọ̀ ní kámárì. Emike I sorry I cry for Samson for Samson Samson like this you are walking around Delilah Jezebel or sleeping around with prostitute you are joking with your life you are catching close sẹ́tàn <laughs> ọ̀tá tó bá ṣọ́ra agbègbà ọpẹ́ o. Ah! ọ̀tá ò ní gbégbá ọpẹ́ lórí mi o the enemy will never triumph over me and my children and my husband and my people enemy you a liar let's read twenty four ibẹ̀ yẹn mo kà á mo tún kà á sí ṣáá. When the people saw him, they praised their gods. Wọ́n wọ́n gbé they saw him, they praised their God saying our God has delivered our enemy to us. Hmm, this one who killed so many of us is now the in our power. Did he kill them? you come so many you hear me, pay many times eh, that they come to bound him that time they want to arrest him yeah. they are actually injured he tied them back with the rope all the rope yẹn gan tó bá ta báyìí kan nínú wọn báyìí wọn ń kú dànù ni ẹ̀ṣẹ̀ Samson kan gan you understand me he has the power ah badura. gbàdúrà he tí I àìgbọràn ó máa ń jẹ́ kí èèyàn sọ agbára nù ó ti yé tẹ́ bá wo bọ̀dá yẹn náà tó wá padà kú sóríta mẹ́ta sọ́ọ̀lù tá a kọ́kọ́ pè yẹn àìgbọràn náà ni eléyìí ìfẹ́kùfẹ́ ti flesh flesh and blood ló pa the moment you are in the in the spirit remember things you have done in the flesh and ask for forgiveness the bible says Those who confess their sin, I'm faithful and just to forgive them. But those who cover their sin, they will not prosper. I mean, if the case is not taken, they will die with the enemy. I speak to myself, to my children, to my well-wisher, to my husband. Maybe I'm going to marry. I don't know. Nobody can tell. But I'm praying for the future of my children, of myself, for all my well-wishers all over the world. You will not cover your sin. You will not do against God. The enemy will not triumph over me and you, over our children, over our home. In Jesus' name. Amen. Even the people God has destroyed, the people who God, has destroyed, they count it on, on the neck of Samson. God destroys some people. They now say, because you are a god you are a god you are calling that god they believe that ẹ̀ṣẹ̀ ọlọ́run ni wọ́n máa kà sí ẹ lọ́rùn do you know they do that do you know they do that they count the sin they committed that God judge them they now count it that God is fighting you and you are now saying I'm the one fighting you no be madness people of Satan <laughs> Delilah and his colleagues ọkùnrin àti àwọn kòwọ́ tiẹ̀ àtòun àwọn sójà ẹ̀ they are mad do I tell you their head no correct anyway let's continue. gbàtàn mo ti yó they demanded bring out Samson after they they want Timothy, you want to bring out something so he can I'm, I'm say us. So he was brought kówájú fún àbí from the prison to um um, them, and they heard him stand between the, between the pillar supporting the roof wọ́n tún lọ so mọ́ igi tó tó fi ti pílà mú you know that one used to be strong so they had to tie him very well with a rope tó fi ń so ẹran tí wọ́n lè fi so màálù. Samson said to the young servants ètò ni kò máa ṣe ó ní who was leading him the small young sam i mean ẹni tó yàn tí bí àwọn wọ́dà who was leading him by the by the head place my hand ó ní place my hand against the pillar he was not giving him order because they had to tie him do you understand they had to tie him he say place ó ní kó gbọ́wọ́ òun sí pillar yẹn lókè kọ́wọ́ yẹn ṣáà kàn pillar Place the, my hand against the pillar that hold up the temple ó ní kó ṣàfọwọ́ òun síbi pílà tó di temple wọn yẹn mú. I want to rest against them. He said he want to ó fẹ́ fara tì wọ́n ó ti rẹ̀ but kì í ṣe tó fẹ́ ṣe nìyẹn. Now the temple was completely fell. Agbara wà náà with the people. Fell with the people. All the Philistine ruler were there and they were about three thousand men. three thousand men and women on the roof who were watching as Samson answered them. The Samson pray 3,000. They just ran it for 3,000. They may be more than that. The Samson prayed to the Lord. That's the only time he prayed. That's the only time on this verse, on this situation, this tribulation, that's the only time he prayed. When the enemy is around you, pray. God will fight for you, even when you are powerless. Okay? Even when you have hopeless, you are hopeless. So far, you still have God. Something is telling you that it's nobody again, around you again. Everybody against you. Just pray to God. It's more than those people who are against you. But the only time Samson prayed is this time. And the Samson prayed to the Lord. Sovereign Lord. Hmm. Alágbára Ọlọ́run. Remember me again. You see? I don't want you to be condemned. If you are a pastor, you are a child of God, you have missed it before the enemy conquered you. Confess your sin, it shall be forgiven. Remember me again. Oh God, please strengthen me just one more time. With one blow, let me pay back. Even it kò tiẹ̀ sọ fún kọ́lọ́run jẹ́ kóun kò sọ pé kọ́lọ́run ń bá òun pay back. Only let me pay back the Philistine for the loss of two eyes. Ojú ẹ̀ ni wọ́n fọ́. Ó ní let me pay back for the loss of ojú ẹ̀ méjèèjì tí wọ́n ti fọ́. Then something put his hand on the two center pillar that held up the temple, pushing against them, push it against them, with both hands. He pray. Let's, he now pray. You know what? He now prayed. Oh my God. This place, you pray this prayer. Ibiti otakura josi lati jọ sí láti fi mi ṣẹlẹ́yà, Olúwa but I refuse to die with the enemy. Lórúkọ Jésù, Ibiti otakura josi lati jọ sí láti fi mi ṣẹlẹ́yà, láti fọmọ mi ṣẹlẹ́yà, Olúwa olúwa pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa pa wọ́n mọ́ ní orúkọ jésù olúwa pa wọ́n mọ́ ní orúkọ jésù ibi tí ọ̀tá kóra jọpọ̀ sí láti fi mí ṣẹlẹ́yà olúwa pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa pa wọ́n mọ́ ní orúkọ jésù gbogbo ibi tí ọ̀tá kóra jọpọ̀ sí láti fi ọmọ mi àti àwọn olólùfẹ́ mi ṣẹlẹ́yà olúwa pa wọ́n ọ̀tá mọ́ bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa pa wọ́n mọ́ ní orúkọ jésù i will not die with the enemy let me read this bit. ó ní he now said let ó ní die with the enemy with the philistine after pushing the pillar on them Oh no, ò fẹ́ live mọ́ he want to go and rest he want to die and he now pray that God he want to die with them also because he know they are going to die actually he believe that if he if if he doesn't die if he put the pillar on there he cannot Delilah will not lead him back and he needs somebody to actually lead him there's nobody with him he needs somebody to lead him back he now say nobody going to lead him also, but these people will pay for it. They will know what they have done. You know, they let, he now said, let him die with the Philistine. And the temple crashed. And the temple crashed down on the Philistine rulers. Kò ordinary people, rulers, àwọn and all the people, all the people. So he killed more people when he died. Even when he died, he killed more people than he has during his entire lifetime. Ọjọ́ tó fẹ́ kú yẹn náà, eh? A lot of people die. Up to date, the prayer Samson pray against that land is still working up to today. So yeah, men of God, Be careful of what you do. Run away from sin. At the same time, you wicked souls that you always fight until you hurt somebody, you're causing trouble for your generation. Do you understand? Do you get this message? Both left and right, be careful. Men, run away from sin because your enemy will never pardon you when you commit sin. They will use it against you. People of God, run away from sin. Later, the brothers and other relatives went down to get his body. They took him back home and buried him between Sora and Esoto. Esoto where his father Mano was buried. Samson had George Israel for 20 years. What did I tell you? the enemy want to introduce some things to you as a child of God. When you fall, they want to introduce Delilah and some position. Some people are not sleeping with prostitution. They are not sleeping with prostitute. But they are they have another thing with them. Okay? Sin its a sin. But don't forget that if a sinner commits sin, those Philistines, those idol worshippers, those evildoers, when they commit the evil, they don't judge them. Because the majority of them, they think there's nothing they cannot do. They stick to power. They stick to authority. They stick to the rich level. They stick to many places for them to be pardoned. But if you, a child of God, commit sin, they will bring it out. They will go after you. They will say they will never forget and forgive. And millions of them, they are doing bad and worse than things. They use whatever you do against you. Any sin, little sin, either big or small, they use it against you. Even when the idol worshiper, the evil ones, they're using people for sacrifice every day. Just pray. Oh Lord, destroy my enemy. They say it's want to kill children. You want to kill this person. We don't kill children. We don't. We are saver of souls. We are saver of life. We say no to killing and evil things. But because you're a child of God, you got to be careful. That one, if they want to, don't have a fear. She alone, torí lọ́dọ̀ àwọn ìka ènìyàn ayé wọ́n sọ pé Ọlọ́run náà ń dẹ́ṣẹ̀. Tó bá fẹ́ fear. She alone buy ìwọ ọmọ Ọlọ́run jà, you call on God it come for them. Pray this prayer. I will not pray with the enemy. Lórúkọ Jesus. I will not pray with the enemy. That's only time he prayed. How can you call yourself a child of God? A nursery? You only pray during this tribulation, you only pray once. How faithful is God? He answered one time he prayed. Don't joke with your prayer life. What did I tell you? If I don't come on social media to pray, don't joke with your prayer life. Don't joke with your dignity life and decency. Our God is light. Our God is dignity, is a decency God, is a faithful God, is holy God. Hmm. I will not pray with the enemy. Well, I have a good news for you. Those who confess their sin, God is faithful and just to forgive them. Do you want to repent? Repent today before it's too late. If you cannot do without your flesh, you have urge. The problem about women of God, men of God, some of them, because they have have relationship with idol that is Jezebel family and Delilah Judas Iscariot too <laughs> it may not be your fault before you are born again or before you accept God you know the truth the spirit is working in you pray today Father I want to be alive for righteousness dead to sin dead to sin let me tell you Some people, if you are not sleeping around, you are not enjoying life. you are missing frustration, you are missing HIV, a lot of diseases and sickness. That's it. You are missing a lot of destiny destroyers that capture people's destiny. If you are not sleeping around, if they tell you, you don't know anything, you are not enjoying life. <laughs> a child of God, if people are doing it, if you are a child of God, you must not do as people are doing. You cannot be equal yoke with believer, Okay? Your father is a light. Alright? Oh Lord, I want to be alive for righteousness, there to see. Lord, help me. In the name of Jesus. <laughs> Let me tell you something. What the enemy have done, oh Lord, turn into miracle for me. My mistake shall be turned to miracle. Oh Lord, turn my mistake to miracle. Turn my mistake to miracle. <tsk> Turn my mistake to miracle. Turn my mistake. <laughs> oh Lord, turn my miracle. Ah, my mistake to miracle. Mistake to miracle. Mistake to miracle. All the mistakes that my children, my people have done, committed. Father, Lord, turn all of them to miracle in the name of Jesus Christ marika poso kaya babadi ó prayer, àdúró gbàdúrà kan ohun tí ayé fi bò mí tí mi ò mọ̀ ohun tí ìka ènìyàn fi bò mí tí mi mo. whatever the enemy have used to cover me that I don't know what the enemy have used to cover my children they don't know oh Lord let your fire remove it from my body Olúwa fi iná ẹ̀mí mọ́ bọ́ kúrò lórúkọ Jésù Olúwa fi iná ẹ̀mí mọ́ tí a kò fún kí fojú ara rí Olúwa fi bọ́ kúrò ní orúkọ Jésù ó náà fi bọ́ kúrò ní orúkọ jésù gbogbo aṣọ ìdọ̀tí aṣọ ẹ̀gùn aṣọ òṣì aṣọ ìyà àṣetì aṣọ ìparẹ́ olúwa bọ́ kúrò lára mi lórúkọ jésù ayé ò ní fọ́jú ògo tèmi àti tìwọ àti tàwọn ọmọ wa lórúkọ jésù àti tọkọ àti tẹbí àti ará àwọn olólùfẹ́ wa gbogbo káàkiri àgbáyé lórúkọ jésù the enemy will never succeed over our life. kí ni mo sọ fún ẹ enemy will not succeed here a child of God in this lesson A child of God, even despite you have committed a sin, when they abuse you, when many things happen, repent from sin quickly and go back to your father. He's faithful and just to forgive you. Be prayerful. Be a warrior of God, prayer warrior. Not a warrior to ń a káàkiri inú ń you. Don't show tó don't be tó ń kill you. Be a champion. As it shall be given unto you. Knock, the door shall be open. Find, you shall see. Resist the devil, he will flee from you. I'm still telling you, I repeat myself again. Your heart is giving you trouble. Your body cannot do without prostitution. You don't get moved even with your wife. You always get moved with prostitutes, with Jezebel, with Delilah, You understand? It's a sign that you want to be run by the colleagues of Jezebel or Delilah or by their husband, either hers or their present. Pray. I will be alive for righteousness, I will be dead to sin. In the name of Jesus, I will not joke. Prophesy to your life, you come to pass. I will not joke with my prayer life. Olúwa gbé sínú mi ẹ́ńjìnì àdúrà Olúwa kó sínú mi rẹpẹtẹ tí ò kì í nọ́ọ̀kì tí ò lè nọ́ọ̀kì láéláé lórúkọ Jésù tí ò lè wà polluted lórúkọ Jésù Olúwa máa tò sínú mi ẹ́ńjìnì àdúrà tó máa ń béèrè tó sì máa ń rí gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa ń pàṣẹ láyé tá a máa fi dìde múlẹ̀ láyé àti lọ́run ẹ́ńjìnì àdúrà tó máa ń béèrè tó máa ń rí gbà lẹ́sẹ̀kẹsẹ̀ Olúwa gbé sínú mi ẹ́ńjìnì tí òkè nínú kí olúwa tò sínú ayé àwọn ọmọ mi olúwa tò sínú síra mi olúwa tò sínú ayé àwọn olólùfẹ́ mi olúwa máa tò sínú ayé wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín even nations need to pray need to trust in the Lord. All right? The learner has a mental problem. Wickedness is part of mental illness. All right? Those people that want to destroy just because he slept with the Ashew and because they, eh, they just notice that he also has power, why are they against him? because they believe that what we are doing we don't supposed to do with ourselves is to go. because they know that even when you are talking in your wherever you came from, he, the, the God you are serving, the God that created heaven and earth, is he spread the good wide world. So be careful. Okay? Don't joke with your prayer life. Demon, these days they are very wise. When you are praying, they say your prayer is small too. Oh. You are praying against children. You are praying against people who should die, die, die. People who want to torment you. The tormentor they, they sent to this uh, eh, Samson great man. The during that time he's tormenting him. What did he want to do? He want to kill him. And they are telling you not to pray. If you have prayed, he will conquer the demon. That's Delilah himself àtàwọn messenger òkùnkùn. But he never prayed. Then Joku is prayer alive. If you want me to be praying every day on the on the platform, on the Facebook, and you want me to be praying for you, you give me star. Ṣé mo pé mo ṣe preach báyìí náà? The, the preaching no touch you, the prayer no touch you. This one no go touch, I no go pray for. I know they pray for unbeliever and those people we don't even ready to. He's even talking to men of great people of God, great women of God the Delilah people they will give you money and they will tell you wo sórí bí àwọn wòlíì kan tó máa ń ṣaṣẹ́wó kiri tó jẹ́ pé àwọn olóríṣà ayé náà dẹ̀ máa ń gbé lárugẹ wọ́n máa jó wọ́n máa kọ́ sáṣọ ọjọ́ kan péré náà máa fọ́jú ògo ẹ̀ ló bá tán wọn dẹ̀ ní notify ẹ̀ be careful run away from sin they are everywhere obìnrin lásán lónìí ọkùnrin wọn náà wà takọtabo ládàá gbogbo wọn ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí ẹ̀ ṣé o ayé mi ò ní rí bí ayé Samson anointing mi yàtọ̀ sí ti Samson ẹgbẹ̀sán Samson o ṣùgbọ́n àìgbọràn when you read the story of Samson very well when he was conceived they said don't just drink alcohol o má mu gbó má fa gbó má jẹ gbó o má ṣe báyìí o má ṣe báyìí o the mother went and do it wọ́n gbé oògùn láti ilé báyìí mọ̀ pé oògùn ilé babaláwo tó má ṣe àti gbé pọ̀ báyìí kípọ̀ papọ̀ ẹ̀ náà ní igbó máa wà bí wọ́n ṣàfihàn ọkọ ló le líle líle líle torí ẹ̀ yífún àwọn olórí àti gbogbo àwọn ọkọ tíìkì yẹn wọ́n ń fojú lásán síwín tó bá bá wọn bí wọ́n ti ń jẹ̀yàn wọ́n máa mú gbó sí lórí àbí kí wọ́n mu ògógóró sí lórí ògógóró yẹn tó kan tó kan tó kan máa dàbí omi lẹ́nu wọn ṣé ti yé orí wọn ti dàrú ọlọ́run bàbá máa ti ẹ̀mí mímọ́ gbẹ̀yà ayé mi kì í ṣe bíi ti sọ́ọ̀lù nìkan kò ní dàbí ti samson o àti tàwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àtàwọn tó wá sórí platform mi àwọn ènìyàn tó fẹ́ gbọ́rọ̀ Olúwa tòótọ́ àwọn ọmọ ọlọ́run káàkiri àgbáyé ọlọ́run àwọn lásúre fún àwọn ọmọ ọlọ́run tó tọ́ ìgbẹ̀yìn ayé yín àti tèmi àti àwọn ọmọ mi kò ní dàbí ti Samson yìí tí àwọn nítòótọ́ ó pa àwọn ọ̀tá rẹ̀ rẹ́ ṣùgbọ́n wọ́n gbèsè that's not the purpose and plans of God concerning him wọ́n da ìrìnàjò ayé ẹ̀rù agbára tó dúró láti da ìrìnàjò ayé tèmi àti àwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé wà bí ẹ̀kú sẹ́mi agbára tó dúró láti ṣe bẹ́ẹ̀ fún wa lórúkọ Jésù òun yóò pa wọn rẹ́ agbára ọ̀tá yóò dópin bẹ́ẹ̀ ni from today ó lọ make my enemy powerless shatter their brain let me tell you when the brain of the enemy is shattered also eh? confuse them paralyze their brain fọ́jú ọ̀tá ojú tèmi ò ní fọ́ ojú ọ̀tá ló máa fọ́ gbàdúrà sọ́lọ́run ojú ọ̀tá ló máa fọ́ wọn ò ní ríran rí mi mọ́ olúwa fojú ọ̀tá bó ń ṣe fọ ojú samson rìn ọ̀tá this time around nígbà tí jésù ti wá ó ti yí padà ojú ọ̀tá ló gbọ́dọ̀ fọ́ kì í ṣe ojú àwa ẹ̀yin ọ̀tá ojú yín kó máa fọ́ gbogbo ọ̀tá ayé mi ojú yín kó fọ́ ẹ fọ́jú ògo yín ojú òkùnkùn tẹ fi ń ṣiṣẹ́ ẹ̀nẹ̀ oyún ojú náà kò fọ́ dànù ojú òkùnkùn tọ́ta fi ń ṣiṣẹ́ lórí mi tó fi ṣiṣẹ́ lórí àwọn ọmọ àtòwọn olólùfẹ́ mi ojú náà kò fọ́ sọnù. So ojú òkùnkùn tí òkùnkùn fi ń ṣiṣẹ́ lórí ọkọ àti àwọn gbogbo ènìyàn tó fẹ́ wá fẹ́ rẹ káàkiri àgbáyé ojú òkùnkùn náà kò fọ́ sọnù ojú tèmi ò ní fọ́ èèwọ̀ ojú àwọn olólùfẹ́ mi ò ní fọ́ ọmọ Ọlọ́run tó tó ojú yín ò ní fọ́ o ojú wa ò ní fọ́ o ojú àwọn ọmọ wa ò ní fọ́ o ìwọ ọmọbìnrin yẹn sá fún ẹ̀ṣẹ̀ <laughs> ìwọ ọmọkùnrin yẹn sá fún ẹ̀ṣẹ̀ ìwọ arábìnrin tó ń wò mí yẹn sá fún ẹ̀ṣẹ̀ àwọn tó ń tàn ẹ́ tán wá ní tó bá ti darapọ̀ mọ́ wọn tó ń pe Jésù jẹ́ẹ́dẹ́ wàá tún pe yéèpà sí wàá tún pe kinní kan sí i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 as much as surrounded Jerusalem, we God Almighty, surround our life with blessing, with favor, with good of testimony, power of joy, both now forevermore. Amen, amen, amen. In Jesus' name. The enemy will not know what to do in your life next. He will not know what to do in my life next. Thank you so much. Seven hallelujah. Let's share that grace again.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 with blessing, with favor, with good people, with good people that have destiny, with hosts of heaven as well, with flames sword of fire, both now and forevermore. Amen, amen, amen, Jesus' name. I will rise and shine, for my light has come. Bola Fola Shade. I will rise and shine. I will rise and shine, for my light has come again. I will rise and shine. Say that to yourself. That's my watchword for this year. I will rise and shine. I will rise and shine. We will rise and shine. I will rise and shine for my light has come. I will rise and shine for my light has come. I will rise and shine for my light has come. My daughter will rise and shine for our light has come. We shall rise and shine for our light has come. It is well with our spiritual body. Thank you, Father. We worship you, Lord. In Jesus' name we pray. Amen. Seven hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. In your goodness. gbogbo ẹ̀yin tẹ́ wá wòrò náà tẹ́ ẹ̀ ṣàmì síbi yẹn náà ẹ̀ ń gbọ́ mm-hmm. no problem thank you have a wonderful day ilé ọjọ́ òní ni tèmi àti yín o gẹ́gẹ́ o bye.